àánú ẹ̀bùn gbà lórí wa. abẹ́lọ́run kí ìjókòó tàárọ̀ yìí ó tún jẹ́ tẹ̀sìn bí gbogbo èyí tí a ti ń jó tẹ́lẹ̀ kọ́lọ́hún kọ́ wa mọ̀ ó sì fún wa lò kó ṣe àmójúkúrò fún wa níbi tí a bá kù sí. ohun tí mo rántí pa àyẹ̀wò gbẹ̀yìn nínú fẹ́k òun náà ni àwọn nǹkan mẹ́rin tá a sọ wípé ìyapa wà láàrin àwọn àáfàá lórí ṣé wọ́n jẹ́gbin àbí wọn ò jẹ́gbin tá a ti mẹ́nu ba mẹ́ta nínú ẹ̀ <clears throat> orí ẹlẹ́ẹ̀kẹta la wà tá a ti sinmi ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn lẹ́yìn tá a ti gbé ẹ̀wò àwọn nǹkan tó dájú pé ẹnu àwọn àáfàá kò ikú wọn jẹ́ ẹ̀gbin àwa ní àwọn nǹkan mẹ́rin kan wà tẹnu wọn ò táwọn kan ní kì í ṣẹ̀gbin táwọn kan lẹ́gbin ni a ti sọ ti ọtí a ti sọ ti ẹ̀jẹ̀ rárá a ti mazi ẹ̀yẹn ni pé seminal fluid a sọ ti maziyu a sọ ti ọtí a sọ ti maniyu maniyu àti ọtí láti discuss àwa mẹ́nu bá ti ẹ̀jẹ̀ tí kìí ṣe ẹ̀jẹ̀ ṣáyédọ̀ níjòkó tí ó wáyé gbẹ̀yìn afẹ́yẹ ti èébì wò lẹ́nìí <clears throat> that is vomit. Uh-huh. ọ̀ṣíwájú kí n tó lọ síbẹ̀ ohun tá a sọ gbẹ̀yìn nípasẹ̀ ẹ̀jẹ̀ yẹn ni wípé wọ́n pín ẹ̀jẹ̀ sí ìpín mẹ́ta ẹnu kò lórí ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn wípé ẹ̀gbin ni uh-huh. òun náà ni ẹ̀jẹ̀ ṣáyédọ̀. saba da tin soro haido a tin soro eje ni nọ n'ihe ni eje ni fast le je ibimo ko ma n ba omo bibi mejeji yi enuko lori pe egbin ni sugbon je ta so pe nu oko oun ni eje yala ara eyan eje ara eyan eje ogbe àbí ẹ̀jẹ̀ ẹranko méjì la sọ pé ẹnu òkò lé lórí táwọn àfàǹbára wọn fà ṣùgbọ́n àfàlọ́ àfàbọ́ ẹ̀ ibi tí a fì sí òun náà níbi tá a rò pẹ́ẹ́rì gbé ibo sì ni òun ni pé ààrẹ rí wípé ẹ̀jẹ̀ ọgbẹ́ ara àbẹ́jẹ́ ẹranko tó bá ti jẹ́ ẹranko tá a lè jẹ ààrẹ rí pé méjèèjì yìí jẹ́ ẹ̀gbin so a fẹ́ yẹ ohun kẹrin wò láàárọ̀ yìí òun náà ni èébì afa bẹ̀rẹ̀ fẹ́ni tó bá ní tíra ẹ̀ lọ́wọ́ hal tọ́yìn ul àdàmì yìí nẹ́jì ó ní ǹjẹ́ èébì ọmọ ànábì adam ǹjẹ́ gbin ni bí ìdí tó ṣe fi ọmọ ànábì adam júwe ẹ̀ ni pé tájá bá bì sílẹ̀ kò ní ìdíkà máa bèrè pé ṣẹ́gbin ni ṣẹ́gbin kọ́ torí pé ẹranko tó jẹ́ ọ̀ fún wa láti jẹ ni a sì ti gbé pé gbogbo ẹranko tó bá ṣèwọ̀ láti jẹ ìgbẹ́ ìtọ̀ àtàwọn fluid ara ẹ̀ náà àwọn àwọn máa ń sábà kà fún ẹ̀gbìn ṣùgbọ́n tọ́mọ anábì adam bá bì ṣẹ́gbìn níbí ó ní takọ́dọ̀mọ̀ mìíràn ó ti ṣáájú nínú tíra yìí tá ti gbéyẹ̀wò wípé al jẹ̀mí àṣìá àtọ̀hárọ̀ wípé ìpìlẹ̀ gbogbo nǹkan náà ni pé mímọ́ ni wọ́n ìpìlẹ̀ jẹ́ mímọ́ yìí ni mo rìfà sí <clears throat> ní last halkọ̀ tí mo fi sọ pé taba import drug àbá import àwọn aṣọ tí wọ́n ti lò nílùú òkèèrè a nílò láti sọ pé dìgbà tá a bá fọ́ ká tó lè wọ́ kírun àgbódìgbà tá a bá fọ́ rọ́ọ̀gì yẹn ká tó lè kírun lórí ẹ̀ torí pé àwọn àfáà ní ìpìlẹ̀ gbogbo nǹkan pátá mímọ́ ni títí tá a máa fi rẹ́rìí wípé ó jẹ́dà kejì ẹ̀. وأنه لا ينقل عن ذلك الأصل إلا بناقل صحيح so kátó wá lè sọ pé nǹkan jẹ́ gbin afẹ́rí nǹkan tó dájú ṣáká nínú ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànẹ́bì táwọn àáfàá yọ tí wọ́n ní eléyìí nìdí táwọn fi pe nǹkan yìí lẹ́gbìn àìjẹ́ bẹ́ẹ̀ ó lè rírí yẹn ni pé ó lè kó èrí sára kẹ́mi wa kọ́ ẹ̀mí tiwa ló kọ́ a gbọ́dọ̀ pé lẹ́gbìn torí nǹkan tá a bá ti pè lẹ́gbìn a ti ń sọ nìyẹn pé nǹkan ọ̀hún kọ́ kò ṣeé ṣe rìbáàdà fọlọ́wọn ọba àdẹ̀fẹ́ kéèyàn sọ eléyìí láláì jẹ́ pé ó fẹ́ rí tì. wọ́n wá ní nínú àwọn nǹkan tí àwa rí i pé ọ̀pọ̀lọpọ̀ máa ń kàpọ́n ẹ̀gbìn táàsì rẹ́rìí tó ṣe lẹ́gbìn òun náà ni èébì ọmọ nẹ́bí adam. tábà béèrè pé kí làwọn èèyàn rí wọ́n ti rò pé tọ́mọ bá bì sáwọn láṣọ àwọn ò lè fi kírun wọ́n lè ní ebi ọmọdé máa ń rùn hmm. tí ebi ọmọdé bá ń rùn àgbàlagbà aláàárẹ̀ tó rùn jù yẹn lọ. so bó ṣe kó alẹ́gbin lára tá a bá rí i la ṣe máa ń rò wípé à ó jẹ́gbin lóòótọ́ lójú ọlọ́run ṣùgbọ́n wọ́n ní à ń láti wá ẹ̀rí fẹ́lẹ́ yìí ká tó sọ bẹ́ẹ̀. wọ́n wá ní pẹ̀lú páwọn òwà rẹ́rìí kankan tó sọ pé ni hmm. àwọn ṣẹ́nu kù àwọn akàn sọ pé ìnana tuxel texel saubat tí wọ́n ní ammar ọmọ yasir ó sọ wípé إنما تكسر ثوبك من البول والغائط والقيء والدم والمني tó sọ wípé àwọn nǹkan tá a mọ̀ lẹ́gbẹ̀ẹ́ òun náà ni pé ká fọ aṣọ wa kúrò níbi ìtọ̀ ìgbẹ́ alkoi èébì adamu ẹ̀jẹ̀ àti almani maniu tí wọ́n ní ammar ọmọ yasir sọ wọ́n ní kò sọ̀híì dọ̀ọ́yìfù ni láàyè tẹ́jú bìhì torí tá a bá ní kéèyàn mẹ́rin wá lórí pé èébì jẹ́gbin ó lè lọ kó ti eléyìí wọ́n ní kò sọ̀rọ̀ ń so à ń wẹ̀rí ẹ̀ kiri ìkan tó fẹ́ jọ táwọn tó fẹ́ sọ gbin ni èébì wọ́n tún fẹ́ mú òun nìyí wọn ní abudarda kíkẹ́ ọlọ́run máa bá ó sọ nínú hadith kan tí hadith yẹn dẹ̀ sọ kò ní problem nínú nínú correctness soundness authenticity ó correct pé sọ̀híh ni ṣùgbọ́n tí à ń bá wọn fà ni pé ṣé nǹkan táwọn gbọ́ látara hadith yìí ṣé òun náà ni nǹkan tí ànábì gbà lérò bí kí ni hadith yẹn sọ. So? wọn ní ananabiya kọ́ a fa afọ́rọ́ fọ́tọ̀wọ́dọ̀ wọn ní anabi wa nù awẹ́ njọ́ kan ó wá bì bó ṣe bì ó já àwẹ́ lẹ́yìn tó já àwẹ́ ó ṣàlùwàlá so àwọn kan tí wọ́n sọ pé téèyàn bá ti bì àlùwàlá ẹ̀ ti bàjẹ́ wọ́n tara eléyìí mu wọ́n ní téèyàn bá lálùwàlá tó wá bì ó ní láti tún àlùwàlá ṣe wọ́n tún wá conclude bákan náà látara pé ó ní láti tún àlọ́ra ṣe wọ́n ní ó ní láti tún jẹ́ pé ẹ̀gbin lèébì méjèèjì yìí kò sẹ́rìí fún un torí pé kí ni àwọn àáfàá láwọn ti gbọ́ ayé tẹ́lẹ̀ rí pé ààyè káṣàlò àlá fún nǹkan tí kì í ṣe ọ̀ràn yàn ń bẹ ṣàlò àlá yẹn a máa jẹ́ mustahab a máa jẹ́ ní tá à ń ṣe láṣẹgbàláadá ṣùgbọ́n tí kì í ṣe ọ̀ràn yàn wọ́n pèjúwe téèyàn bá bá wọn wẹ̀ kó kú kì í ṣọ̀ràn yàn fẹ́ni tó wẹ òkú pé kó lọ wẹ ìwẹ̀ gúúsùlù ṣùgbọ́n tó bá bá wọn gbé tó bá wọn wẹ̀ ẹ́ ẹni tó wẹ̀ ẹ́ mustahabu ni ó ní ládàá tó bá lọ wẹ gúúsùlù tó bá dẹ̀kọ̀ tí ò wẹ gúúsùlù tó jẹ́ pé èyí tó ti wẹ̀ tẹ́lẹ̀ náà ló fi ń jọ́sìn fọlọ́run kò sí nǹkan tó ṣe é léwọ̀ ẹni tí ò bá wọn wẹ̀ ẹ́ tóun kàn bá wọn gbé e ó ní ládá tó bá lọ tún àlọ́ àlá ṣe lẹ́yìn tó bá wọn gbé e ṣùgbọ́n tí ò bá tún àlọ́ àlá ṣe tó gbọ́ àrán tó sì yà sí mọ́ṣáláṣí láti fi kírun àlùwàlá tó nílẹ̀ tẹ́lẹ̀ àfi tí nǹkan míì bá ja ìbá tó bá wọn gbé òkú kò bàlọ́ àlá yẹn jẹ́. ẹni tó bá wá gbọ́ wípé àwọn sọ̀hábà bíi ibn umar ó ní àwọn máa ń bá wọn wẹ̀ òkú táwọn ó sì wẹ ìwẹ̀ gúúsùlù àwọn máa ń bá wọn gbé e káwọn ó ṣàlùwàlá ó lè tibẹ̀ fẹ́ yọ ìdájọ́ pé òkè á jẹ́ pé bíbá wọn wẹ̀ ẹ́ ó sọ gúúsù dọ̀ràn yàn bíbá wọn gbé e ó ṣàlùwàlá dọ̀ràn yàn àǹfààní rárá so báwọn ṣe máa ń yọ ìdájọ́ kọ́ yẹn báwọn ṣe máa ń yọ ni pé táǹdẹ́bì bá pàṣẹ tó bá pàṣẹ pé ẹ ṣe báyìí àwọn á wá ní bẹ́ẹ̀ ni ó ṣọ̀ràn yàn tí wọn ò bá ti rí hadith tó pa àṣẹ yẹn dà sí ní tí kì í ṣe ọ̀ràn yàn àwa aráṣẹ ní báyìí wọn kàn ní ó bì torí ó bì ó ṣàlùwàlá bóyá ó ṣe é gẹ́gẹ́ bí ìṣe àṣegbọrẹ ni wọn ò ṣe conclude pé àlùwàlá yẹn jọ̀ràn yàn fún un bẹ́ẹ̀ náà wọn ò conclude wípé ẹ̀gbin lè bì látara ẹ̀ torí pé èèyàn a máa ṣàlùwàlá fún nǹkan míì tí kìí ṣẹ̀gbin sátòjúwe òjíṣẹ́ ńlá sọ́lá aláàlú sẹ́lẹ̀m ó lẹ́ni bá jẹ ẹran ràkúnmí sísun mm. Mm. kó ṣàlùwàlá mm. ṣẹ́gbẹ́ lẹ́nu ràkúnmí tó bá jẹ́ ìgbín kò ní í jẹ́ so kì í ṣe gbogbo ohun téèyàn bá jẹ tó torí ẹ̀ ṣàlùwàlá ló máa jẹ́ gbìn kì í ṣe gbogbo ohun tí ànábì torí ẹ̀ ṣàlùwàlá láàlẹ́ tara ẹ̀ conclude pé ni wọ́n ní nípa báyìí àwọn sì ń wá ẹ̀rí fẹ́ni tó bá sọ wípé èébì jẹ́gbìn àwọn ń wẹ̀rí fọ̀rọ̀ tó sọ yẹn láì wá ìtì rí a máa padà síbi ìpìlẹ̀ tá a ti mọ̀ ìpìlẹ̀ náà ni pé gbogbo nǹkan o mímọ́ ni tá a máa fi rí ẹ̀rí ẹ̀ so ní ṣókí àwọn nǹkan mẹ́rin wọ̀nyí mọ̀níyì yẹn ni pé nǹkan ọmọkùnrin tó ń dọmọ ìkejì ọtí ìkẹta ẹ̀jẹ̀ ọgbẹ́ yálà tọmọ anabi adam àbí ti dábà tó jẹ́ dábà halal láti jẹ ìkẹrin èébì àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ààrẹ rí i pé wọ́n jẹ́ ẹ̀gbin náà. ó wá ku iṣu kan wọ́n ní máa tọ́kùn ìfúrazọ́t alẹ́tì tẹ́kùrúj min farjil mẹ́ra wọ́n máa yọ sẹ́mà bèròbó bá ti farjil mẹ́ra. ẹnìkan béèrè question lọ síbẹ̀ ní last city. nígbà táwọn ṣàlàyé ọ̀rọ̀ haidọ̀ òṣù haidọ̀ ìyẹn ti yanjú ẹ̀jẹ̀ ní pass ìyẹn ti yanjú. títútù abẹ́wá tọkùnrin àmọ̀ pé tí ò bá jẹ́ mọ̀ níyì á jẹ́ mọ̀ ríì tí ò bá jẹ́ mọ̀ ríì á jẹ́ tọ̀ tí ò bá wá jẹ́ mọ̀ níyì kò jẹ́ mọ̀ ríì kò jẹ́ tọ̀ fọkùnrin nǹkan míì tó bá jẹ́ a máa dáhùn pé àmọ́ tó bá ní nǹkan kan dédé jáde lọ́yìn àzákàrí ọkùnrin kò dẹ́ ń ṣe mọ̀ níyì kò ń ṣe mọ̀ ríì kì í ṣètọ̀ tó bá ní kí ni ìdájọ́ ẹ̀ a máa dáhùn wípé lópin ìgbà tí ìbá ti ṣèkan náà mẹ́ta yìí àmọ́ nǹkan kan tó lè ṣe lẹ́gbẹ̀ẹ́ àmọ́ kankan tó lè mú àlùwàlá já àmì tó lè múni ní láti fọ aṣọ látara pé nǹkan wọ̀nyí jáde ṣùgbọ́n tóbìnrin sì yìí là ń sọ yìí wípé wetness abẹ́ títítu abẹ́ ṣẹ́gbin ni àwọn afá kàkún abẹ́gbin kọ́ afá wa ń sọ ó ní lílo ọlọ́mọ fi rúpó bá ti fọ́rọ̀ jùlọ mọ́ra mazhaban ó ní ìjọ méjì làwọn afá pín sí nípa títítu abẹ́ nípa vaginal wetness ó ní àkọ́kọ́ àwọn kan sọ pé gbẹ̀ni mo dẹ̀ fẹ́ kẹ́ bá ara balẹ̀ gbálà yìí yẹn ó fi jẹ́ pé tí wọn bá fẹ́ dìfẹ́ǹdì pé ẹ̀gbin ni tó bá da lójú pé ibi tóun fìdí nìyẹn ó ní nǹkan tó máa fi sọ̀pọ̀tì ẹ̀ tó bá ní kò rí bẹ́ẹ̀ kó mú nǹkan tó máa fi sọ̀pọ̀tì ẹ̀ wá. ó ní àwọn tí wọ́n sọ pé gbin kí ni wọ́n sọ wọ́n ní lè anahu filfarj láàyè lakmin hulwalad wọ́n ní torí pé abẹ́ni nígbà tó dẹ̀ ti jábẹ́ kò dẹ̀ ń ṣe póun ló ń dọmọ vaginal wetness yẹn kọ́ ló ń dọmọ wọ́n ní ashbaha bilmazi ó fẹ́ jọ mazi ọkùnrin kẹ́lẹ́ understand comparison yẹn ẹ̀ rántí pé ìtọ̀ akàyànkẹ́gbìn tí ò sí èméjì lórí ẹ̀ mọ̀níyù kí la sọ nípa yẹn àníyàn kì í ṣẹ̀gbìn mọ̀níyù ńkọ́ kí la sọ nípa yẹn mi rò pa rántí ẹgbẹ́ ní àti wà confused ó mì pé a take note a dẹ̀ rántí ẹ̀ nǹkan tá a sọ ni pé ìtọ̀ tó jáde lára ọkùnrin iyèméjì ò sí ń fa yẹn ẹ̀gbin ni mọ nílò àwọn àfa àbára wọn fà á á fi síbi pé kì í ṣe ẹ̀gbin màzíyù ńkọ ẹ̀gbin ni màzíyù àwọn àfa yìí wá ní nígbà táwọn wo obìnrin náà obìnrin náà ní màníyù yẹn ló ń dọmọ wọn ní màníyù yẹn kọ́ ni wetness tá à ń sọ yìí because màníyù tá à ń sọ yẹn during sexual intercourse nìyẹn but wetness nígbà míì láì tiẹ̀ jẹ́ pé ronú or sometimes tó bá jẹ́ pé aṣọ ń kan or some other reason ó lè mú abẹ́ wet wọ́n nígbà tí kì í ṣe èyí tó ń dọmọ kádì tó ń dọmọ ni wọ́n fi yẹn ṣe déédéé mọ̀ nínú ọkùnrin tó ti ń sìn. wọ́n wá ní ìtọ̀ ìtọ̀ ṣe déédéé ara wọn ìtọ̀ ọkùnrin ẹ̀gbin ìtọ̀ obìnrin náà ẹ̀gbin. mọ̀gíyì ọkùnrin ẹ̀gbin àwọn wá sí vaginal wetness àwọn fi ṣe déédéé mọ̀gíyì fọkùnrin ni wọ́n ṣe sọ yìí pé ìyẹn náà ńlá kìí jẹ́gbin. ṣé ń gbọ́ mi náà wọ́n wá ní wọ́n ṣẹ̀dẹ́lù bẹ̀ hadith zayd bin khalid wọ́n ní hadith kan wà tí zayd ọmọ khalid tó ti lóun bi sayidina uthman ọmọ afan lérè ó ní ọ̀rọ̀ ẹ̀yìtà ìlà jama àròjìlẹ̀ mìíràn àtàkù fọlẹ̀m yóò ní ọ̀là uthman yàtọ̀wọ́gbà kọ́mà yàtọ̀wọ́gbà lẹ́sọ̀lá wọ̀yẹ́ sẹ̀ zakara kọ́là uthman sẹ̀mìtuhu mi rasulillah alhadid wọ́n ní ehm, zayd ọmọ khalid ó lóun bi uthman lérè pé ǹjẹ́ tó ọkùnrin bá bá ìyàwó ẹ̀ lù pọ̀ ṣé èdè dá nǹkan sí lára kí ni kó ṣe. wọ́n ní usman wá dáhùn yìí pé kó ṣàlùwàlá tó bá ṣàlùwàlá tó ṣe déédéé àlùwàlá irun kó fọ abẹ́ kò jù bẹ́ẹ̀ lọ kódà kò pa láṣẹ pé kó lọ wẹ̀. sẹ́ǹgbọ́ ọtí nǹkan tá a mọ̀ dájúdájú ni pé tọkùnrin bá bá ara lé ẹ̀ lò pọ̀ kódà tí ò bá da nǹkan kan sí lára once tí gi tìró bá ti wọlé tìró ìwẹ̀ jánábà ti ṣọ̀ràn ọyàn torí ànábì ni táwọn àgbékù abẹ méjèèjì bá ti pàdé ìdá fakal khitanan fakal wajabal guslu guslu ìwé guslu ti sọ̀rọ̀ yàn yálà ọkùnrin dá nǹkan o kò dá nǹkan o wọn ní ó ń láti jẹ pé hadith tí usman fi ń dáhùn yìí tó ń sọ fún zayd ọmọ khalid pé kọkùnrin yẹn kàn lọ san abẹ kó dẹ ṣàlọlá ni ó ń láti jẹ hadith tó ti wà abrogated ni tí kò tiẹ̀ sínú tí wọ́n lè tẹ́ńdà lábala yìí láti fi ṣẹ̀rí ọ̀rọ̀ ó dẹ̀jọ́ bẹ́ẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ náà ni hadithi ubayi bin kaab tóun sọ pé ya rasulallah idà jama arrojul mar'ata falan yunzil qol yafsil ma masal mar'ata minhu ma masal mar'ata minhu thumma yatawadda wa yusalli. eléyìí náà yàtọ̀ síta kọ́kọ́ tó ń gbà tí wọ́n bí òjíṣẹ́ ńlá léèrè ìbẹ́ ìbò ń káàmù wípé ọkùnrin tó súnmọ́ra ilé ẹ̀ tí ò dẹ̀ da nǹkan sí lára kí ni kó ṣe kó lànàbì ni kó ṣàlùwàlá kó lọ kírun. again this one is abrogated pẹ̀lú àdéhùn pé tí àgékù abẹ́ méjèèjì bá ti kanra wọn o ìwọ́ ti ṣe ọ̀ràn yàn. àfa wa ni wàá tọrọ wàá tóri bí anna alhadithain Khan ó ní àwọn àáfàá kó ọ̀rọ̀ méjèèjì yìí dànù nípa wípé àwọn hadith yìí mansour abrogated ní méjèèjì jẹ́ torí hadith ó pa wá láṣẹ pé kádàkù abẹ́ ọkùnrin àtàdàkù abẹ́ obìnrin bá ti ń pàdé yálà ọkùnrin dá nǹkan o kò dá nǹkan o ó ti ṣọ̀ràn yàn pípàdé yẹn ni pé tí wọ́n bá wọnú ara wọn ó ti ṣe ọ̀ràn yàn pé kán wẹ gúúsùlù so kò sẹ́rìí lábẹ́ ilé yìí fẹ́ni tó bá ní ibẹ̀ lòun ti yọ wípé wetness abẹ́ obìnrin wípé a máa fi ṣe déédéé wetness abẹ́ ọkùnrin tó fi máa wá jẹ́ pé a ní bí maziu ṣe jẹ́gbin wetness abẹ́ obìnrin yẹn náà máa jẹ́ ẹ̀gbin but wọn mẹ́rin míì wá ti àwọn méjì yìí náà lọ. torí kílẹ̀ rí tí wọ́n yọ ń bẹ̀ wọ́n nígbà tá ànábì ti ń sọ fọkùnrin yẹn wípé kó lọ wẹ kó lọ ṣàlùwàlá kó dẹ̀ fọ abẹ́ àti pé bó ṣe ṣọ̀ràn yàn fóun láti fọ abẹ́ kó dẹ̀ ṣàlọ́àlá obìnrin náà ó yẹ kó ṣọ̀ràn yàn fóun náà torí wetness á ti ṣẹlẹ̀ fóun náà pé fóun náà fọ abẹ́ kó ṣàlọ́àlá wọn ni hadith yìí ti wà mansour ó ti wà abrogated kò tẹ̀ sínú kán lè fi ṣe ẹ̀rí. now alukóòlù tani wọn ní ọ̀rọ̀ àwọn ìpín kejì nínú àwọn àfa àwọn làwọn tí wọ́n sọ yìí pé wetness abẹ́ obìnrin o nǹkan mímọ́ ni àmọ́lẹ́gbìn kò ní ìdí pé kóbìnrin torí ẹ̀ lọ fọ abẹ́ tó bá fẹ́ ṣàlùwàlá. kódà àmọ́ ní nǹkan tó ń bá àlùwàlá jẹ́ títọ̀ bá jáde àlùwàlá ti bàjẹ́ tí màzíyù bá jáde àlùwàlá bàjẹ́ tí màníyù bá jáde àlùwàlá bàjẹ́ but tóbìnrin bá dédé feel wetness yẹn ǹjẹ́ a rẹ́rìí pé àlùwàlá ẹ̀ bàjẹ́ ẹ jẹ́ ká yẹ̀ wò. wọ́n ní ẹ̀rí أن عائشة رضي الله عنها كانت تفرك المني من ثوب نبي وهو من جماع فإنه ما احتلم نبي قط وهو يلاقي رطوبة الفرج ولأننا لو حكمنا بنجاسة فرج المرأة لحكمنا بنجاسة منيها لأنه يخرج من فرجها فيتنجس برطوبته وني يعني أكوكو يا عائشة أم سويتو òun máa ń fi ọwọ́ ha àpá màníyù kúrò lára aṣọ òjíṣẹ́ ńlá sọlọ́láhu alayhi sallam. wọ́n ní ìyàwó aisha ní òun máa ń fi ọwọ́ ha eh, apá màníyù kúrò lára aṣọ òjíṣẹ́ ńlá sọlọ́láhu alayhi láì nídìí pé òun fún aṣọ yẹn pọ̀. wọ́n hùwà yóò láti kókó bàtàlfàrì ní ìtọ́sí dá lójú wípé. Mani yìí ìdàkejì ẹ̀ tó ṣe déédéé ẹ̀ òun náà ni wetness tó ń jáde lára obìnrin àti tí ọkùnrin àti obìnrin bá meet ọkùnrin ń release màníyù wetness ń jáde lábẹ́ obìnrin wọ́n ní gbà tó jẹ́ pé ètò jáde lára ọkùnrin kò ṣe é ní ẹ̀gbin bó tiẹ̀ jẹ́ pé ó ṣe ìwẹ́ jánábà lọ́rùn ọyàn àìjẹ́gbin ẹ̀ ni aisha fi ní ọwọ́ lásán báyìí lòun máa ń fi ń hádàn tó bá ti gbẹ a jẹ́ pé èyí tó jáde lára obìnrin náà òun ló yẹ ká fi wé pé òun náà ò lè jẹ́gbin látara pé tọkùnrin tó jáde ń kọ́ kò jẹ́gbin tábà tiẹ̀ ní kò jọ ẹ̀rí tó àwọn ẹ̀rí míì tó ń bọ̀ tí wọ́n tún mú wa. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì anna hadhihi ifrozat amrun la yakhfa wa hiya kathira annahu kana mawjudan wọ́n ní pé kábẹ́ obìnrin máa wet kò lè jẹ́ nǹkan tó pamọ́ láyé òjíṣẹ́ ńlá náà ó ṣe jẹ́ pé wọ́n ń ṣe haidọ̀ ó hàn sáà nẹ́bì máa ń ní ẹ̀jẹ̀ tí wọ́n máa ń experience wọ́n bá bímọ tán ó hàn sáà nẹ́bì bó ṣe hàn sáà nẹ́bì ó dẹ̀ sọ ìdájọ́ ọlọ́run lórí ìkọ̀ọ̀kan nú ẹ̀ nígbà tá àwa ríbi kankan tó ti sọ̀dájọ́ lórí wetness abẹ́ pàtó ó dẹ̀ sọ mọ̀ríyì ọkùnrin ṣùgbọ́n dákẹ́ lórí eléyìí kò lè gbé wọn ni dídákẹ́ lórí eléyìí ẹ̀rí mi wípé a máa dá padà síbi táwọn àáfàá sọ pé ìpìlẹ̀ gbogbo nǹkan ń kọ́ díẹ̀ ni torí pé àríhóró hadith kan báyìí ó dìbí abẹ́ wetness abẹ́ obìnrin a kàn ń wo pé ó jọ kan kò jọ kan àwọn kan ló jọ mẹ́lì ló jọ mọ̀bí ṣùgbọ́n tá a bá da ọ̀rọ̀ ìkíní kejì wọn nù tá a wá béèrè pé ẹ̀rí wo gan ló tiẹ̀ wà lórí wetness abẹ́ wọn ní àríhóró hadith kan báyìí tó sọ àìsọ kò lè jẹ́ pọ́lọ́ ń gbàgbé kò lè jẹ́ fànàbì gbàgbé torí nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò pamọ́ fànàbì ni tó bá pamọ́ fóun àwọn obìnrin ń kọ́ ṣèbáwọn owó experience ẹ̀ so dídákẹ́ ẹ̀ lórí ẹ̀ ẹ̀rí ni pé kì í ṣẹ̀gbìn náà wọ́n wá ní ìkẹta anna makhraj hadil ifrazat ghayr makhraj al bawl najis ìkẹta nínú táwọn tún fi ṣẹ̀rí ni pé ká má tiẹ̀ ti wó mẹ̀ríyù rárá wọ́n nítorí pé ibi tí wetness vagina tó ń gbà wá ibẹ̀ kọ́ nìtọ́ ń gbà. ẹ jẹ́ yín tó máa ń lọ tán fóun tá bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ń disturb ní ìtòrí ọlọ́run please now wọ́n ní ibi tí wetness abẹ́ obìnrin ń gbà jáde lára ibẹ̀ kọ́ nìtọ́ ń gbà jáde unlike mẹ̀ríyù fọkùnrin ibi tóun gbà jáde náà nìtọ́ ń gbà jáde tó bá jẹ́ yẹn gan làwọn àfáàfin ní ìdájọ́ ọ̀tọ̀ la máa fún un wọn rí wí wọn ní tóbìnrin ò rí bẹ́ẹ̀ ààrẹ rí tó sọ̀rọ̀ ń pẹ́ bẹ́ẹ̀ ibì kan náà kọ́ ni méjèèjì gbà jáde. ìkẹrin anna kọ́lọ̀ fọkàhà kúlù máa kọ́lọ̀ jẹ́ mílẹ̀ sọ̀bì ilé ní najis adalmani fahadà lẹ́sà kọ́lọ̀ anil màṣúm wàlẹ́mìyàn akid aláhi ìjìmá olùkùnmá bal kọ̀dùwárad بعد ما يخرج من السبيلين لا ينقض الوضوء كدم الاستحاضة wọ́n lọ́rọ̀ kan wà táwọn àwọn onífíkù máa ń sábà sọ generally wọ́n ṣe máa ń sọ ni pé máa kọ́rọ̀jà mí lẹ́sẹ̀bìlẹ́yìn ọ̀húwọ̀ nẹ́gis máa adàlmẹ́ni wọ́n ní gbogbo nǹkan tó bá ti ihò ara méjèèjì jáde wọ́n á lẹ́gbìn ni with the exception of mẹ́ni wọ́n máa ń sọ ni o àti ìsọ̀kú correct bóyá correct bóyá kò correct a máa wò ó sìn àáfàá ń rìn fáàsì ó láwọn àfọ onífíkìù àwọn onídàájọ ẹsìn wọn máa ń sábà sọ wọn á ní gbogbo nǹkan tó bá jáde lábẹ yálà tiwájú ni àbítẹyìn ni gbogbo ẹ pátápátá ẹgbin ni except one tẹ bá béèrè pé èwo ni one yẹn wá ní màníyì àáfàá wa ní àwa rí i pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ ànábì yàtọ̀ sí pé kì í ṣe ọ̀rọ̀ ànábì àti ẹ̀wà tẹ̀sí ẹ̀wò àrígbé rárá kì í ṣe mẹ̀níyù nìkan ni ò ń ṣẹ̀gbin ẹ̀jẹ̀ istihada nǹkan bó ló ti ń jáde ṣèbábẹ́ náà ni kò dẹ́ ń ṣẹ̀gbin wọ́n ní dẹ́ẹ̀fọ̀ ọ̀rọ̀ yẹn kákó dànù torí ẹlòmíín lè fẹ́ fáìtì ẹ̀ wípé àwọn àfa ọmọ yìí wọ́n ti sọ pé gbogbo ohun tó ń jáde lábẹ́ léjèèjì wájú àtẹ̀yìn mẹ̀níyù nìkan ni ò ń ṣẹ̀gbin wọ́n ní ká dá padà tí wọ́n lẹ́nu pé ọ̀rọ̀ àmẹ́dì kọ́ a dẹ̀ rí nǹkan tó gba ọ̀rọ̀ yẹn jẹ́ nípa pé istihada ìkan náà àwọn abẹ́ méjèèjì náà ló ti ń jáde kì í dẹ̀ ṣẹ̀gbin a yàtọ̀ sí mẹ́nìyì yàtọ̀ sí ẹ̀jẹ̀ istihadọ̀ a máa fi wetness abẹ́ obìnrin a máa fi ṣì kẹta nínú àwọn nǹkan tó ń jáde lábẹ́ tí kì í dẹ́ ṣẹ̀gbìn. tó tọ́ba ní ká summarize ń sìn àwọn nǹkan tó ń jáde lára wa tí kì í ṣẹ̀gbìn ìyẹn tó ń jáde ní abẹ́ méjèèjì wájú àtẹ̀yìn a ní nọmba one mẹ́nìyì nọmba two ẹ̀jẹ̀ istihadọ̀ nọmba three vaginal wetness pé mẹ́tẹ̀ẹ̀ta yìí àárí ẹ̀rí pé. وجبن قلت والذي يترجح عندي التفصيل فإن كانت هذه الإفرازات تخرج من المرأة عند ملاعبة الزوج أو إرادة الجماع ونحوه خاصة فهذا هو المزيد وقد عرفت أنه نجد يجعل well àfáàyí lẹ́yìn tó ti dáhùn wípé ààrẹ rí fún un ó wá ní ní o personal opinion òun rèé ẹgbọ́ dáadáa ó ní tó bá jẹ́ wípé time tí discharge yẹn ṣẹlẹ̀ time tọkùnrin àti obìnrin jọ fẹ́ ṣeré ìfẹ́ ni foreplay during foreplay ni mọ̀bíyù máa ń jáde lára ọkùnrin a dẹ̀ sọ pé ẹ̀gbin ni ó ní tó bá jẹ́ pé during that time nírú wetness yìí náà jáde lára obìnrin lójú tòun ó yẹ ká tí wọ́n ṣe déédéé ara wọn ó ní ṣùgbọ́n tí kì í bá ṣe during foreplay ló jáde tó jẹ́ pé ordinarily ni wetness yẹn kàn wá òun rò pé ká má kà kún ẹ̀gbin which means pé position ti ń pé mẹ́ta báyìí àwọn kan lẹ́gbin ni àwọn kan láwọn ò rẹ́rìí pẹ́gbin ni òun wá lóun wà láàrin méjì pé ìpìlẹ̀ ẹni pé kì í ṣẹ̀gbin ṣùgbọ́n tó bá jẹ́ as a result of sexual play foreplay ló ṣe jáde bí ti ọkùnrin tó ń jáde nírú táìmì ẹ ṣe jẹ́ ẹ̀gbin òun fẹ́ ká ka eléyìí náà fún ẹ̀gbin à ń ṣàlàyé ẹ̀ báyìí kẹ́ ẹ lè mọ bí tá a ti mú ìdájọ́ yẹn ni èyí tọkàn tí wàá balẹ̀ sí náà ni wípé tó bá ní during sexual play ló sọ́dọ̀ ìgbín á béèrè pé ṣé kò hàn sáà nẹ́bì kò hàn sáwọn sahabiyat nígbà yẹn ni tí ò fi sí hóró hadith kan lórí ẹ̀ so ohun tí ó dá wa lójú náà ni wípé èyí tá nẹ́bì bá dákẹ́ lórí ẹ̀ tọ́lọ́run dákẹ́ lórí ẹ̀ kì í ṣe ti gbàgbé so àwa máa dáhùn pé kì í ṣe ẹ̀gbin ẹni bá fẹ́ ṣàlùwàlá yẹn ó kàn fẹ́ ṣe é láti fi wà lékún un torí pé mímọ atún àlùwàlá ṣe fúnra rẹ̀ àyíbáàdà tó lẹ́sàn ni ṣùgbọ́n kì í ṣe torí pé nǹkan yìí jáde lára ẹ̀ kó wá fọ abẹ́dẹ̀gbin àwa ń láti fọ̀ ọ́ ká tó lọ fi kírun. kóńtù náà ó wá ní máa yóò ọ̀fà ànúhó nílẹ̀ nàìjà sáà lẹ́yìn eléyìí ó lọ́wọ́ fẹ́ ṣàlàyé fún wa wípé àwọn nǹkan kan tiẹ̀ wá wà tó dájú pé ẹ̀gbin ni wọn ṣùgbọ́n tòun ti bó ṣe dájú tó ọlọ́run ṣàmójúkúrò wọn fún wa ó fẹ́ dárúkọ àwọn nǹkan ọ̀hún ẹ jẹ́ ká máa bá a bọ̀ báyìí o akọ́kọ́ wo kí làwọn nǹkan tó jẹ́ gbin tẹnu ń kòrè lórí akà wọ́n lọ bíi méjìlá àwa yẹ nǹkan mẹ́rin wò tẹnu àwọn àfa òkòrè lórí pé wọ́n jẹ́ gbin lẹ́yìn náà ló wá dárúkọ ìkan tó jẹ́ pé òun náà ṣì karùn-ún nínú àwọn nǹkan tẹnu wọn òkòrè lórí òun náà ní vaginal wetness ṣùgbọ́n àìpo ẹnu lórí eléyìí ó yàtọ̀ sí mẹ́rin ìtàkọ́kọ́ mẹ́rin ìtàkọ́kọ́ yẹn kálukú tíra láti wẹ́rù eléyìí ò tiẹ̀ kò sẹ́rì kankan lábẹ́ eléyìí so ohun tó save jù náà ni pé ká sọ pé eléyìí kì í ṣẹ̀gbìn ìyẹn vaginal wetness but ẹni bá fẹ́ tún àdó àlẹ́ ẹ̀ ṣe ó lè tún ṣe. ó wá ní àwọn nǹkan kan wá wà tó dájú pẹ̀gbìn ni wọn ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ àmójúkúrò ń bẹ fún wa lórí wọn. ó ní tààdẹ́dẹ́ àkọ́àlù fọkànhàn في نوع في نوع وقدر النجاسة التي قد تصيب الثوب أو المكان أو البدن ويكون معفوا عنها أني ní àwọn àfa ọ̀rọ̀ pọ̀ láàrin wọn lórí kí ni pọ́ńtítì ẹ̀gbin tó lè bá aṣọ àbáàyè tá a fẹ́ fi kírun kó tó má ṣe é fi kírun. ṣé tọmọ bá ń tọ̀ ṣé déédéé ṣíbí kan ní tó máa bá aṣọjẹ́ lára ló máa bá aṣọ ìyá jẹ́ ni àbí kí just a drop bá ti wà lára aṣọ báwo ni kó ṣe pọ̀ tó báwo ni kó ṣe kéré tó. ó ní ilà anna dọ́ọ̀bì lè máa yóò fa àǹgò mí náà nàjàsá kó wà dọ̀rọ̀ rọ̀. ó wá ń dáhùn ó ní ààrẹ rí wípé bákan lẹ̀gbẹ́ ṣe gbọ́dọ̀ pọ̀ tó láṣọ àbí láàyè kó tó jẹ́ ní tá a ṣe léèwọ̀ láti fi kírun tó bá ti dá wa lójú pé ó ti kan aṣọ ẹ má béèrè pé báwo ló ṣe pọ̀ tó mọ́ ibi tá a ti máa béèrè báwo ló ṣe pọ̀ tó à ń bọ̀ wá rí nínú omi nìyẹn tá a bá gbé omi drum kan sílẹ̀ ń sìn bóyá wa ń fọ aṣọ ọmọ títọ̀ títọ̀ wà lára ẹ̀ àwa yan nígbà tá a wá yan ó dá wa lójú pé drop kan kún sínú drum bómi drum ṣe pọ̀ tó èkí kan ọ̀tọ̀ kan ò lè bàjẹ́ tó ti yé ń sìn so quantity omi tó bá pọ̀ kódà tó bá jẹ́ pé ìgbẹ́ ló dára lójú pé kán sínú ẹ̀ tómi yẹn pọ̀ dáadáa tó jẹ́ pé tí wọn bá ṣẹ̀ sọ fún yàn pé nǹkan kan sí àti ẹ̀ lè mọ̀ wọ́n ní pípọ̀ omi a máa gbé ẹ̀gbin nì ṣùgbọ́n rú ìdájọ́ yẹn kò sí fún aṣọ kò dẹ̀ sí fún àyè kírun tó bá ti dáni lójú pé èkí kankan ti kán sí ni láṣọ tó dájú àbó dájú pé èkí kankan kán sórí ẹ níyẹn déédéé ibi tá a fẹ́ dúró sí fi kírun ó ti ṣe èèwọ̀ fúnni láti lo ààyè yẹn àbí láti lo aṣọ yẹn kírun. so tó bá bí wá lérè pé kí ni quantity ẹ̀gbin lára aṣọ àbí ní ààyè tá a ti fẹ́ kírun ká tó má lè kírun bẹ́ẹ̀ kò sí quantity tó bá ti dá wa lójú bó ṣe lè wò kó kéré mọ́ a gbọ́dọ̀ kírun láàyè tẹ́gbin bá wà àbí nínú aṣọ tí ẹ̀gbin bá wà. ó ní ṣùgbọ́n bó ṣe rí báyìí ọlọ́run wá ṣe àmójúkúrò àwọn situation kan tó jẹ́ pé àlè tẹ́kù àìlè hmm. tẹ́kù ìtumọ̀ ẹ̀ ni wípé bó ṣe lè wù ká fẹ́ sapá èkó wípé kẹ́gbìn yẹn má sí kò sí kò ní ṣeé ṣe fún yàn láti rí sá irú situation yẹn sápòjú òun sì ẹni tó bá jẹ́ pé iṣẹ́ ẹ̀gbọ́n ló ń ṣe ṣe mọ̀ pé ayéṣẹ́ẹ̀dì rọrùn ni twc wà láyé ìgbà kan wọ́n máa ń ru ìgbẹ́ sórí báyìí ni àwọn agbépo náà ẹni tó bá jẹ́ pé irú iṣẹ́ yẹn ló ń ṣe ẹ sọ fún mi báwo ló ṣe fẹ́ mọ́ lásìkò òun bá tó kò possible so àfáà wa ní nírú àwọn situation yìí ìdájọ́ tá a máa lò òun náà nìdájọ́ èyí tí wọ́n ní wọ́n ṣe àmójúkúrò ẹ̀ fún èèyàn torí pé èèyàn ò rí sá fún ẹni tí iṣan ara tó ń kọ̀ǹtró àìdá àzákàrí àbí fùrọ̀ ẹ̀ ó ti ní problem tí ò lè rí control mọ́ tó jẹ́ pé twenty four hours ní díẹ̀ fi ń ro ọlọ́run ò sọ pé ìbádà tó bá ṣe ò ní gbà á tó ti yé wọ́n bá jẹ́ pé condition tóun náà bára ẹ̀ kò jẹ́ kára ó lè mọ́ kúrò ń ẹ̀gbin bó ṣe lè òkú fẹ́ sapá tó irú ẹni yẹn ọlọ́run ọba ṣàmójúkúrò fún insha allah nípa pé ẹgbẹ́ ní nǹkan o ṣùgbọ́n kò sọgbọ́n tó fẹ́ dá kò rí rẹ̀ yọ kúrò nù situation yìí náà ẹ torí pé tó bá lóun fẹ́ pa ìdààmú abádébé pé kò tiẹ̀ ní rojúṣẹ́ sìn tó irú eléyìí a lè yọ fún abiyamọ tó bá jẹ́ wípé bó ṣe try tó wípé kára tòun ó mọ́ kò rí tara ọmọ kọ ẹlòmíì máa ń ìtọ́ ara ọmọ yẹn ń kọ́ tó tọ̀ sínú pampers tó ti yé wa ń sìn ìdáhùn yìí láàmà fún wọn. lóòótọ́ a ti gbọ́ yé pé ọmọ obìnrin yálà ó ń jẹun àbí kò tí ì jẹun ẹ̀gbin nìtọ́ ẹ̀. ọmọkùnrin tóun ò báyìí sí ìbẹ̀rẹ̀ sí ní jẹun ìtọ́ ẹ̀ kì í ṣẹ̀gbin. ẹni tó wá gbọ́mọbìnrin pọ̀n ọmọbìnrin tó wá gbé pọ̀n ó de pampers fún ọmọ yìí wá tọ̀ sínú pampers ṣùgbọ́n dáyà lójú pé arákùnrin ò nítọ̀ ṣé tó bá ti fẹ́ kírun ní gbogbo ìgbà ibikíbi tó léwu kó wà ó gbọdọ̀ sọmọ yìí kalẹ̀ bí àṣẹ lọ́rùn ọ̀yàn fún un tó bá béèrè pé kí ló fà á ṣé kò fẹ́gbin lára ọmọ yìí àní tó bá tiẹ̀ dájú pẹ́gbin ń bẹ lára ọmọ yìí lópin ìgbà tó ti jẹ́ pé pampers yẹn sì di ẹ̀gbin yẹn mú kò kan aṣọ tìyá lára àwọn àǹfà ò ní dandan ni wípé kò sọ kalẹ̀ ìdájọ́ yìí wọ́n mú alátara pé ọlọ́run ọba lóhùn òfẹ́ ó ní yorùbá ìdòbíkùnmù lọ́hùn yusuf wọ́lá yorùbá ìdòbíkùnmù lọ́sùr ọlọ́run òfẹ́ ìnira fún yín ìdẹ̀kùn ló ń fẹ́ fún yín so tá a bá ti sapá èyí tó wà ní kápá wa èyí tí ò sí ń kápá wa ọlọ́run ò fi ìnira ẹ̀ mú wa. now ohun tó wá kò ní pé kẹ̀síyà tó pàtàkì lẹ́yìn tá a ti mọ àwọn nǹkan tó jẹ́ ìgbìn àwa fẹ́ mọ báwo ni wọ́n ṣe fẹ́ ká mú ẹ̀gbin kúrò lára àwọn nǹkan wọ̀nyí. tó bá jẹ́ fáṣọ ni tatuhere tẹ́wò mindamil haid a máa rí oríṣiríṣi ọ̀nà àwọn nǹkan tí a ń láti yọ ẹ̀gbin kúrò lára wọn tó jẹ́ pé nǹkan tá a fi yọ ẹ̀gbin lára àkíní ó lè má yọ ẹ̀gbin lára àkejì. ohun tá a mọ̀ nípa fáṣọ ni pé títọ́ àbí gbẹ́ àbí nǹkan míì bá wà ń bẹ̀ mọ̀víyù omi àtọ̀ṣẹ́ la fi ń fọ̀ ẹ́ bẹ́ẹ̀ kọ́ ni tó bá jápá wọ ẹran ẹran tó jẹ́ ìwọ̀ láti jẹ bóyá má pè pa àdú tí a pé ìwọ̀ ní ká jẹ́ awọ ẹran yẹn tán wá bò àwa ní kí wọ́n lọ fọ́ ṣé fífọ̀ yẹn sọ di mímọ́ lè sọ bẹ́ẹ̀ torí pé ààrẹ rí i pé ànábì ni rárá ó ní bọ́n ṣe máa ṣe yàtọ̀ sí pé kán fi omi àtọ́ṣe fọ̀ ṣọlá fàṣetún wá tébù àwọn ọ̀nà tá à ń gbà yọ ẹ̀gbin kúrò lára nǹkan ó tún tébùlẹ̀ sílẹ̀ ó ní nọmba one tó bá jẹ́ para aṣọ ni ó ní ká fọwọ́ ha tó bá ti gbẹ ká ṣì kúrò ká fọwọ́ gbó ká wá fi omi ká ti fọ́ kúrò ẹ dákun ẹgbẹ́ dáadáa ọṣẹ òṣọ̀rọ̀ yàn ń bẹ̀ o àmì rí ẹ̀ wọ́n tọ̀ sára aṣọ wọ́n yàgbẹ́ sí ara aṣọ ihun tó dájú pọ́lọ́run ṣe lọ́rùn èèyàn fún láti fi fọ́ òun náà ni omi a gbà pé ọṣẹ máa ń mọ omi lásán lọ ṣùgbọ́n kì í ṣe ọ̀ràn èèyàn pé ká lo ọṣẹ ẹ jẹ́ ṣe ń gbómi dáadáa tá a bá ti fomi fọ tó fi dájú pé àbá ìtọ̀ àbígbẹ̀yìn ò sí lára ẹ̀ mọ́ èyí tọ́lọ́run ọba ṣe lọ́rùn ọ̀yàn àti bíà ẹ̀ pọ̀ tí àwọn bá fọṣẹ sí i fún àlékún mímọ́ omi ládàá ẹ̀ ẹni tó bá tún wá ní ọṣẹ ètò òun máa lo jig déédéé náà ni ṣùgbọ́n a ṣe wọ́n yẹn lọ́rùn ẹ̀ torí a rí text fún náà. wọ́n wá ní ẹ̀rí eléyìí òun náà ni hadithi asma ọmọ abubakar tó ní yàrá rasulillah lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ haida máa kan aṣọ àwa obìnrin kí ni ká ṣe fọ́ọ̀lù tẹ̀hẹ́tùhù fún mọ̀tàfẹ́sùhù bìlmà ó ní kó fọwọ́ ha kúrò kó ṣe wá fomi fọ́ fún mọ̀tàndàfù kó fọwọ́ gbó fún mọ̀tòsọ́lì fi kó wá fi kírun kó dárúkọ ọṣẹ wọ́n dẹ̀ ní nǹkan tó jọ ṣẹ táwọn náà máa fi ń fọṣọ láyé ìtì wọn tó ti yé sí náà torí pé yorùbá máa padà síbi kílẹ̀ rí ẹ̀sìn sọ alẹ́ rẹ̀ tí ó le koko a ní wọ́n san aṣọ yẹn ni wọn ò fọ́ tí fọ̀sì ni wọ́n ní ká fọ́ fífọ̀ náà ni àwọn àpò ní fíkìú kàkún tó bá ti fi omi ṣàn án tó ti ń sìn náà. na wọlé hadith aisha àti pé ìyàwó aisha náà sọ ó ní kánat ìṣìdáná tahid nínú wa a máa ń tí ó ṣe nǹkan oṣù tó bá wá ṣe tán ثم تقترف الدم من ثوبها عند طهرها فتكفله وتنضح على سائره. انت بواشطه ibi tó bá ti wá rí àpá aṣọ àpá ẹ̀jẹ̀ haiba yóò fi ọwọ́ ha yóò dẹ̀ fi omi fọ́ ẹ̀ńdà tó rí ha nígbà tó bá ti ṣe mọ́ra pàtàkìlú wọ́tọ́ndà alàṣà èrè yóò wá fi omi lásán fọ gbogbo tó bá tún ṣẹ́kù lára aṣọ yìí tó mọ̀tò sọ́lé fi yìí á sì fi aṣọ ọ̀hún kírun. so pẹ̀lú gbogbo bóun náà ṣe sọ ká fọwọ́ gbó ká fọwọ́ há ká fomi fọ́ kò dárúkọ nǹkan kan tó ń jẹ́ ọṣẹ. وإذا أرادت المرأة أن تستخدم عودا أو غيره لتزيل الدم أو أن تغسله بالماء والصابون من من المنظفات من المنظفات فهو أحسن. ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan ẹni tó bá wá rò yí pé ìyẹn ò tó fẹ́ yàtọ̀ sí gbígbó òun tún máa mú brush àbí nǹkan tó jọ old bí igi táwọn náà máa ń gbẹ́ nígbà míì láti fi bu aṣọ tán bá lè kó stubborn kó tó wá fi sọ̀bùn ọ̀ṣẹ́ kún ó ní àlékún dáadáa ni ṣùgbọ́n kò sínú tọ́lọ̀ ń fẹ́ bí wá. ó ní lẹ́yìn eléyìí wọlé hadith omi qais bintu muhsin qaala sa'altu nabiya an dami al-hayd yakun fi sawb qaal xukkihi bidilci waqtilihi bima'in wa sidr. ó ní ní tó jẹ́ ká sọ wípé ó lè fi ọṣẹ kún un òun náà ni hadith kan tí nǹkan tó jọṣẹ wà nínú ẹ̀ tí ó mọ̀ pẹ́yì wípé nígbà tó ń béèrè ànábì ní kí hebebere fọwọ́ hàn kó o fọ́ pẹ̀lú omi ó wá mẹ́sàn-án wọ̀ sídìrì yẹn kẹ̀dẹ̀rẹ́ ó dúró fún ọṣẹ òun náà máa ń fi wẹ̀ kú òkú láyé àti but àgbẹ̀yẹ tí wọ́n ní láti nu gbogbo àwọn hadith míì tó wáyé lórí bá a ṣe máa fọ ẹ̀gbin kò mú síbìrì sínú ni wọ́n ti gbọ́ pé eléyìí tó fi kún bí yìí ìtẹ̀síbáàbò ni kì í ṣe kó jẹ́ ọ̀ràn ọ̀yàn wàláhùn àlọ́. tọ́sírì pẹ́ẹ́b mẹ́mbọ́ọ̀lù rọ̀bìà nọmba one nọmba two ó ní báwo ni ká ṣe fọ aṣọ títọ̀ ọmọdé bá bà ó ní yúkfẹ́l mẹ́mbọ́ọ̀lù gáàrí wàlúrẹ́sù mẹ́ńbọ́ọ̀lù ìlgùlám. tó bá jẹ́ ọmọbìnrin ni yóòfẹ́l àáfòmí fọ́ tó bá jẹ́ ọmọkùnrin yóòrẹ́sù òní ìdíkà fọ́ kákan bomi sọ́wọ́ káwọn sí ààyè ibi títọ̀ yẹn bá bà ní. ọmọbìnrin tó ti jẹun àbí tí ò tí ì máa jẹun kódà tó bá jọmọ òòjọ́ ìtọ̀ tó bá tọ̀ ẹ̀gbin a ní láti fọ́ ọmọkùnrin lópin ìgbà tó bá jẹ́ pé ọyàn nìkan ló ń mu tó bá dá wa lójú pé ìtọ̀ ẹ̀kan aṣọ wa kì í ṣe ẹ̀gbin ṣùgbọ́n ká fomi wọn ká máa fi kírun. ìkẹta pàtùwẹ́rù sẹ́wọ́b mìnàlùmọ́sì tí màzíyù bá kan aṣọ ńkọ́ ó ní nípa wípé màzíyù jẹ́ nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ já àtàkìf fi pàtùwẹ́rù yìí mìnàṣára torí pé ó jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sáwọn ọkùnrin láti ìgbàdégbà àwa rí ìlú kókó mọ́ wa látara pé ọlọ́run ọba ó fẹ́ ìdẹ̀kùn fún wa ó ti jẹ́ pé àwọn afáfọ́ pé ẹ̀gbin ni ó ní a rí ẹ̀rí pé wọ́n lè bomi wọn yẹ́tí anyurasha probe dùnmá fi makan al-mazi لحديث سهل بن حنيف أنه كان يلقى من المذي شدة وعناء torí sọ̀hábì kan tó sọ wípé maziyu máa ń sábà da òun láàmú púpọ̀ ó ní fọ̀kọ́lẹ̀ nàbí kẹfà bí máa yẹ sí ibùsọ̀ bí ó ní fọ̀kọ́lẹ̀ lè nàbí ó wá sọ fún òjíṣẹ́ ńlá pé yá rasulillah èmi tí mo máa ń sábà experience seminal fluid kí ni kí n ṣe àmàdí wa sọ fún pé yẹ fíìk àǹtà àkùdà kẹfà mìíràn ó tó fún ẹ pé kó o bu omi sí àtẹlẹwọ kan fọ̀tán bá fi bíhi sọ̀bà kó wọn lórí aṣọ ẹ hẹ́ẹ̀tù sára anahu kọ́d asọ́ọ̀bà mìíràn ìyẹn ibi tó bá rí i pé màdìí yìí ó tàn ṣùgbọ́n mo fẹ́ fi kún wípé àwọn àfáà kan ò gba wípé ká bomi wọn àyè màdìí wọn ní nàbẹ́sọ̀tà nàbílónú hadith yìí táàfà yìí tú sí pé ká bomi wọn yìí àwọn àfáà mú ẹ̀rí wá pé ó ló ń bò míì tí ò tún tí ò túmọ̀ sí fífomi wọ́n tó ń túmọ̀ sí fífọ̀. therefore èyí tó fi ọkàn balẹ̀ jù nípa maziyu náà ni pé nígbà tó ti dájú pé ẹ̀gbin ni ká pomi fọ́ ìtọ́ ọmọdé lọ́kùnrin ìyẹn kì í ṣẹ̀gbin la ṣe ní ká bomi wọn ṣùgbọ́n maziyu tó dájú pé ẹ̀gbin ni ká pomi fọ́ ṣùgbọ́n àkàbòun ṣe sọ sínú tirẹ̀ mo dẹ̀ ń láti fi kọ́mẹ̀ntì yẹn kún. ìkẹrin tàpíìrì wéyìl sóògùn mara aṣọ obìnrin tó bá gùn tó ń wọlẹ̀ báwo ni wọ́n ṣe ní ká fọ̀ ọ́ ìyẹn jilbab gbọ́dọ̀ pa ti ṣàlàyé ẹ̀ láàrin kan wípé kí jilbab obìnrin kó gùn kó bo ẹsẹ̀ méjèèjì ìyẹn ló ṣọ̀ràn ọyàn kó nírù kì í ṣe ọ̀ràn ọyàn ṣùgbọ́n wọ́n bí léèrè ó dẹ̀ gbà wọ́n láàyè pé ó lè gùn kó nírù ẹ dápẹ́ gbọ́ dáadáa ohun tá à ń sọ rèé èyí tó jẹ́ wájib tó jẹ́ ọ̀ràn èèyàn ni pé afẹ́kíjìl báàgbé yín kó bo ẹ̀yìn ẹsẹ̀ méjèèjì ó mì pé irú bàtà tẹ́ wọ̀ àfẹ́ rí i ṣé ń gbọ́ mi ṣùgbọ́n lẹ́yìn tó gùn ó bo bàtà méjèèjì èyí tó tún máa ṣọ́kù tí wọ́n ń pè ní rail tí wọ́n ń pè ní irú jilbab wọ́n bí léèrè umu salama ni mo rántí pé bínú hadith kan pé ẹni títí ẹ bá tún wá gùn kọjá báyìí ńkọ́ ó ló lè gùn ṣùgbọ́n kó má kọjá gígùn ìgúnwọ́ kan tó ti yé la ṣe níbẹ̀ ni àwọn àfáà ní jìlbáàbò obìnrin lè gùn kó máa wọlẹ̀ òun náà wá bí lóye pé tó bá gùn tó bẹ́ẹ̀ á máa kọ́ ẹ̀gbìn tó àfáà yìí wá ń wá kí làlàyé lórí ẹ̀gbin tí wọ́n ló ń kó yẹn pé kí láà máa fi fọ́ ṣé gbogbo ìgbà tí ó mú yẹn bá ti ń jáde tó ń darí wọlé ni ó máa ṣọ̀ràn ẹ̀kún pípé lọ́ máa sókè jìlbáàbẹ̀ bíi ó wá ní rárá ìgbà tí mú sàlámà béèrè níta nàbì sọ ni pé bó o ṣe sọ pé yóò máa ń kan ìtọ̀ siri máa bà á dà tó ti ń kọjá níbòmíì tí ò ti fẹ́gbin ìyẹn náà ó máa fọ̀ mọ́ ẹ dákun ẹ gbọ́ dáadáa lè bí léèrè tó bá ibi tó gbà kọjá ààyè tí mọ̀ ń kọ́ tó bá jẹ́ àkìtàn ni tí wà ń bẹ̀ ń kọ́ ìdáhùn kò sọ pé a máa kó yẹpẹ ó ní a máa ó ní fọkọlẹ ìnáhà tẹ́mṣí fìlìmẹ̀kánì kọ́bẹ̀ tó bá gba àyè tí ń jẹ́ ibi tí nǹkan ẹ̀gbin ń ń kọ yàrá òfúlọ́lá ó ní ọlọ́run yọ̀ǹda wípé kíbi tí ò ti sí ẹ̀gbin kó máa fọ̀ yẹn mọ́. tó ta bá kàn wá wò pé la ṣe fẹ́ fọ́ ààyè ṣùgbọ́n kò ní í jẹ́ torí ipa rò pé ilẹ̀ ò tí ì fọ́mọ́ tó ẹni tó bá rò pé ilẹ̀ ohun tó ń sọ ni pé níta nàbì mú wá ń ṣe o kò tó òun ó dàbí ẹni tí wọ́n ló ṣe tẹ̀yẹ́ fi kírun nígbà tó kírun tó ṣe àsàlámù àlékún omi wá dé ó wá ní òun máa òun yẹn kí àwa abilé pé kí ló dé ó ní à kò lè dàbí tó ń sọ ni pé kò wọ́n ní bẹ́ẹ̀ náà tó jẹ́ òkúta mẹ́ta tá ànábì ní ká lò àbí tíṣù pépà tó ń rọ́pò òkúta òun ló rí lò pé kò sómi ó wá ṣe léyìí tán ìgbà tó mi wá dé ṣètánì kan wá ń dá láàmú pé irun tó kí yẹn wàá lọ tún kí o torí pé o ò fomi sun abẹ́lẹ̀ ẹ̀kan omi dẹ̀ ti dé ń sìn àwọn àfáà nígbà tánàbì júwe ká lo òkúta mẹ́ta kí ló sọ ó ní àjùzá ẹ̀hóhùn ó ló ti tó fún un tánàbì bá ní bá ń ló ń dà wá ó fẹ́ ba ẹ̀sìn wọn ní ká tì í dànù pé táwọn náà bá ló tó ta á nìwọ láti ní kò tó. so bẹ́ẹ̀ náà ni ká ṣe máa dá wọn lóhùn tí wọ́n bá ń da yín dúró pé ó ń mú aṣọ yín wọlé ẹ̀dúpẹ́ fún wọn. ẹ̀yin náà wá fàlàyé fún pé ànábì ti ní kó ó ti jẹ́ kó yé wa pé tá a bá ti kọjá níbi tí ò ti fẹ́gbin yóò máa fọ̀ mọ́ kò sí nǹkan tó ń tiẹ̀ rojú nù yẹn. yes ẹlòmíì ó máa wípé kí ni ìdí tí jilbab ṣe látẹ̀ ti kọjá ẹsẹ̀ wa débi pé yóò nírú kò sí nǹkan méjì ju pé wọ́n bi àmébì léèrè ó dẹ̀ fún wọn yọ̀ǹda àwọn tí wọ́n béèrè kí ni wọ́n rí wọ́n ń fáyà pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tóbìnrin bá ń gbẹ́sẹ̀ sókè tó ń sọ̀kalẹ̀ jilbab máa ń ká sókè àdẹ̀fẹ́ rí nínú àwọn kan tẹ́ fi ṣọ̀ṣọ́ ṣó ti yé ń sìn afẹ́kíjì báàbí tó gbogbogbò ọ̀ṣọ́ yìí ń jẹ́ pé àwọn ọkọ yín nìkan la fẹ́ hàn. so tó bá wá jẹ́ pé à ń lo jilbab kò gbogbogbò àwọn nǹkan yìí tán ká mọ̀ kù díẹ̀ káàtó. now gbogbo èyí tá à ń ṣe ń sìn yìí à ń lo socks à ń ṣe gbogbo ẹ̀ kò pa àwọn eléyìí rẹ o torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ń páyà pé òun á máa ṣubú kò mọ́ra látilẹ̀ nǹkan kan la ṣe ń lo socks ká má rò àwọn ọ̀rọ̀ ànábì yìí rẹ rárá ẹni ọlọ́run bá ní kí tiẹ̀ lè gùn bẹ́ẹ̀ òun ló dáa jù wàláhì ọlọ́run àfi àfi rọ̀ wá lọ́rùn. tatihir asalanal now ní nǹkan karùn-ún tí bàtà wa bá kẹ́gbin kí ni ká fi fọ̀ yẹn ṣó ní dandan ni ká bomi fọ̀ yẹn náà wọn ni rárá nígbà tó ń sọ ó ní ìdájà ahadumul masjid tẹnikẹ́ni nínú yín bá dé mọ́ṣáláṣí ó ní fọ́lì kọ́lìbìnà àlẹ́ yìí ó ní kó wọ abẹ́ bàtẹ́ wọ́n yẹn ló fi hìmà fọ ìrọ̀ àkọ́bàtà tó bá wá rẹ́gbẹ̀ lábẹ́ fọlìyàn sáhùn bìlà àrùn kó fi gbólẹ̀ tó bá ti fi gbólẹ̀ kó fi kírun fún mọ̀lẹ́ fọlì fi hìmà. ẹlòmíà wa bí léèrè wípé ẹgbẹ́ wo lẹ́ ń sọ ṣé bí ìgbẹ́lẹ̀ ni kó fi gbólẹ̀ àwa náà dẹ̀ dá lóhùn pé bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́wọ́n bá rán sí wọn ò gbàgbé pé bàtà máa ń tẹ̀gbẹ́ mọ́lẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ó wá ń sọ fún wa ó ní àwọn yahudi iná yahudi láàyè sọlọ́nà fi ní àlehìm fọ̀hánì fóhùn ọ̀kàmà kọ́ ó láwọn yahudi wọn kì í fi bàtà wọn kírun ó ní ẹ̀yin ẹ̀yà pa sí wọn ẹ fi bàtà yín kírun so ẹlòmíì lè má gbọ́ nínú wa wípé súnà fààyè ẹgbà wá ká fi bàtà kírun kò sí problem pẹ̀lú ẹ̀ rárá ṣùgbọ́n ní ìdàlàyé àlàyé tó ní náà ni wípé number one tá a bá débi tá a ti kírun yẹn ká mẹ́fọ̀ yìí pé awo bàtà yẹn awo abẹ́ pé kò sẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bá wà kárìn síbi tí ẹ̀pẹ́ wà ká fi gbolẹ̀ kò ń ṣe pé ká fomi fọ̀ àlàyé kìíní nìyẹn ìkejì wa ni pé àwọn àfa kan fi kún nínú àwọn àfa ìgbà wa yìí wọ́n ní lóòótọ́ ni súnà ẹ̀gbà táwọn wọ́n ní ṣùgbọ́n mọ́ṣáláṣí ayé òjíṣẹ́ ńlá ó yàtọ̀ sáwọn wa ń wọn kì í táwọn mọ́ṣáláṣí ìgbà yẹn ìyẹ̀pẹ̀ ilẹ̀ báyìí náà ni la fi ń kanu hadith kan yìí pé nínú tó fi dá òru rẹ̀ lẹ́tọ̀ kádìrì mọ̀ ni pé wọ́n ló lálàá wípé nìkan nú àwọn òru ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn ramadan yẹn èyí tó jẹ́ ilẹ̀ lẹ́tọ̀ kádìrì bẹ́ẹ̀ òun lálàá yìí pé òun ṣe sùjúùd sínú àgbàrá omi sínú ẹrọ̀fọ̀ wọ́n wá nítorí bí mọ́ṣáláṣí ẹ̀ ṣe rí ńgbà náà ọlọ́run aṣọ hajj nírọ̀rùn fún gbogbo wa wọ́n ṣe prototype ilé ẹ̀ mọ́ṣáláṣí ẹ̀ pẹ̀lú bọ́sí báwọn sọ̀rọ̀ ṣe describe wọ́n fi amọ̀ wọ́n fi ṣe prototype kan gbé sí museum wọn bẹ̀ tí wọ́n máa lọ wò ó. now torí pé mọ́ṣáláṣí yẹn inú bútu ni kò sí pọ́ sìmẹ́ǹtì ẹ̀ tó ti yé tẹ́ni bá tiẹ̀ máa wà kò ní ju nǹkan kan bí nǹkan bí ewé dàbínú tó jọ bí ewé ọ̀pẹ ló máa wà ń bẹ̀ àwọn àfáà wa ni nírú ibẹ̀ yẹn wíwọ bàtà wọ mọ́ṣáláṣí kò lè kó nira bá anybody wọn ní ṣùgbọ́n gbàtígbà ti yí tá à ń tẹ rọ́ọ̀bù tá à ń tẹ gbogbo ẹ̀ yìí kì í ṣe pẹ́sì yẹn change ṣùgbọ́n táwa bá fẹ́ lò ó torí pàwọ́ agbóye àwọn tó pọ̀ jù náà àwọn jọ̀mọ́ làwọn tí ò gbọ́yé àwọn dẹ̀ ń sá fún pé kí rọ́ọ̀bù àwọn má dọ̀tí tọ́rọ̀ bá yé wọn bó ṣe yé wa kì í ṣe problem bó torí pé kò yé wọn á máa fa kí ṣọ́rọ̀bù ìkórìíra ẹni kó máa ṣẹlẹ̀ ó kódà ó lè máa bí kíjà máa ṣẹlẹ̀ káriwo máa sọnù mọ́ṣáláṣí wọ́n ti gbé ẹrú ọlọ́run kan jáde mọ́ṣáláṣí torí ẹ̀rí ní vi tó ti yé now wọ́n tẹ̀ tó lóòótọ́ òun á mẹ́rin wá wọ́n á dẹ̀ sọ pé àwọn yìí ṣe bẹ́ẹ̀ mọ́ṣáláṣí tàwọn àwọn ò sọ pé kò sínú hadith àwọn àfáà yìí wá ní nítorí eléyìí a máa fi kọ́ra wa pé súnmọ̀ ni ṣùgbọ́n a máa tẹ̀ mọ́ra wa létí pé tí mọ́ṣáláṣí bá rí bá a ṣe sọ fáwọn mọ́ṣáláṣí rí yìí wọ́n ń tẹ́rọ̀ wọ́n nu kílóòtì ẹ̀ nǹkan kan wípé àìwọ bàtà wọbẹ̀ kò dín nǹkan kan kù nínú ìbádà wa ṣùgbọ́n tá a bá wà láwọn ààyè tá a ti láǹfààní àti wọ bàtà tí ò ní jẹ́ pé kó anybody ní ká lò ó kí example kan tí wọ́n bá léèyàn jáde láyé afẹ́ kírun jànáza tí wọ́n pa ẹnbara tí gbà ṣùgbọ́n pa pẹ́sọ́nà bàtà ti sọnù ẹ̀ máa ráwọn èèyàn níta so ẹ̀yin tẹ́ ẹ bá wá kù nínú sáfù yẹn tẹ́ ẹ bọ́ bàtà yín àwọn kọ̀ọ̀kan máa wò yín wò pé ṣé kìí ṣe pẹ́ fẹ́ bá àwọn àwọn jẹ́ so nírú àwọn ààyè yẹn à á lò ó láti fi ta súnmọ̀ yẹn jí ṣe rí kéèyàn ṣe súnmọ̀ onílàdá títa súnmọ̀ tó ti kú jí láàdá tìyẹn kìí tún ṣẹgbẹ́ bá a ṣe súnmọ̀ ìtumọ̀ títa súnmọ̀ jí ni pé súnmọ̀ kan táwọn èèyàn ti àbí tí wọn ò tiẹ̀ mọ̀ pé exist rárá àwọn àfa wa kà á wọn á bẹ̀rẹ̀ sí ní lò ó látara pé wọ́n ń lò ó àwọn èèyàn ó mọ̀ pé ah kíní yìí máa ti fẹ́ sọnù mọ́ wa lọ́wọ́ ló fà fà yìí ṣàánú wa tá a ti mọ̀ ẹ example kan àwọn wo la mọ̀ tó máa ń dá irun àwọn bọ́ì àìbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n a rí inú súnmọ́ rárá irun funfun ànábì lọlọrun ò fẹ́ ká fà á tu sínú islam ó ní yóò máa jẹ́ ìmọ́lẹ̀ fún níwájú so ewu kì ṣùgbọ́n fún wa nígbà láàyè pé a lè dá ẹ̀yẹ súnà gbà wá láàyè ká dá ẹ̀yẹ. bàbá abubakar rọ́díọ̀láwà anhu nígbà tó gba islam anabi ní ẹ lọ dá irun ẹ ṣùgbọ́n ẹ má fi kọlọ black dá ẹ̀yẹ torí ìyá máa fake àwọn èèyàn. so ẹ ti kọ́lọ̀ míì kì bá jẹ́ red kì bá jẹ́ red kì bá jẹ́ yellow whatever color you choose especially uh, yellow and red súnà support yẹ. tá a bá kọ́kọ́ ké tá a bá àfa tó á ní ah, ah, àá yìí mọ́ máa ṣùgbọ́n gbàtà ará àfa ńlá tó ṣe é àwa náà wá rántí pé ah, ó wà lápọ̀ọ́lẹ̀ lóòótọ́ ṣẹ́rí tá a bá máa tàwọn súnmọ̀ yẹn jí bẹ́ẹ̀ sì ṣe ń pòórá jù bẹ́ẹ̀ lọ generation after generation tó bá yá àwọn kan ò ní rántí pé nǹkan kan ti ń bẹnu súnmọ̀ mọ́ káwájú ẹran yín létí ànábì ní tó bá wọn àdìkẹyìn ayé kọ́lọ́n tó palẹ̀ ayé rẹ́ ó nígbà kan ń bọ̀ ìrún táwa ń kì yìí àwọn kan ò tiẹ̀ ní rántí bọ́ ṣe ń kí mọ́ wọ́n adé àwọn gba kẹ́límà láìla ilẹ̀ láàgbọ̀ torí pé àwọn máa ń gbọ́ táwọn baba ńlá àwọn máa ń sọ ẹ̀sìn á ti sọnù sísọnù ẹ̀ díẹ̀díẹ̀ náà ni nínú súnà mẹ́ẹ̀ẹ́dẹ́gbọ̀n táwa mọ̀ tá a bá fi kọ́ àwọn ọmọ wa wọ́n lè sọ bíi márùn-ún wọ́n lè sọ bíi márùn-ún náà á kú twenty generation àwọn ọmọ tiwọn ó lè kú mẹ́ẹ̀ẹ́dógún díẹ̀díẹ̀ tí n tànà ibi sọ yẹn tí a fi ṣẹlẹ̀ ṣùgbọ́n torí pé ó ti sọ fún wa ó nígbà dáadáa àtìgbà búburú ó máa gbaṣẹ́ lọ́wọ́ ara wọn ni àwọn èèyàn ó sùn lọ́ngbà kan wọ́n gbàgbé súnà ọlọ́run ó tún kọ́ àwọn ẹni rẹ kàn dé wọn á tún ta súnà jì í àwa wá fẹ́ ká wà nínú àwọn tọ́lọ́run fi tá jí ló fi jẹ́ pé èyí tó bá ti darí sí ara súnà ni táwọn èèyàn ò kí ń lò a fẹ́ lò ó once in a while. A umu ẹ tún ṣe bẹ́ẹ̀ ni ànábì náà ló ní ká ṣe a sì fẹ́ kí súnà ó di ní táyé gbàgbé a ní ládàá pa ṣe súnà a ní ládàá pé a ta súnà yẹn jí gbogbo ẹni tó wá rí báwa ṣe tóun náà ń ṣe é a máa gba commission tí commission kankan bá ń bẹ tó yẹ kéèyàn máa sá pé òun ò gbọdọ̀ má ní irú dáadáa báyìí ni mo bẹ ọlọ́run tèmi àtẹ̀yìn kọ́lọ́run ṣe ọlẹ́ni tí ń ṣe súnà tí ń ta súnà òjíṣẹ́ ńlá jí torí pé bó ṣe lè wù kílẹ̀ ayé dùn tó àbí bó ṣe lè wù kó kan tó ìgbà díẹ̀ là á ń bẹ̀ ibi tá a ti máa pẹ́ jù inú sàárè ni nǹkan téèyàn ń nínú sàárè là ń kọ́ra wa yìí ọlọ́run bá kò rọ́ fún wa kò rọ àwa náà pé kò jẹ́ kárí lò a máa dánu dúró níbàyí láti lè gba questions wa kí n tó numbers mo hang nkankan tí mo ní máa yẹ̀wò lénìí òun náà ni question ṣáà lè fi àníyàn kan pa ìbádà méjì pọ̀ tí n bá fẹ́ ṣàlàyé léyìí sí ẹ lè má ráyè questions o àdè ní sitting ní coming friday coming sunday rather ọ̀tọ̀ yẹ ká yanjú ẹ̀ ẹ eh, ká lè mọ nǹkan tá à ń gbà lérò lábala yìí àwọn ìbádà kan wà téèyàn máa ń ṣe mọ̀ wípé ṣó ní ká ṣe lẹ́ẹ̀mejì fàpèjúwe sìn ẹni tí ọkọ sòtì mọ́jú ṣe àpónì láti wẹ gúúsùlù irú gúúsùlù kí ló máa wẹ̀ janaba bí ó tún wá rántí pé juma lè ní tó dẹ̀ fẹ́ lọ kírun juma ṣe àpé fún juma èèyàn nídìí wẹ̀ ṣé wẹ̀ méjì ni kó wẹ̀ ní abẹ́yọ kan àwọn nǹkan tó jọ yẹn kí ni nǹkan táwọn àfáà sọ ń pẹ àlàyé èrè wọn ní oríṣi méjì ní ìbádà àwọn ìbádà kan àtọ́npè ní wọ̀síìlà kìí ṣe àwọn fúnra wọn la gbà lérò ṣùgbọ́n àwọn la máa ń fi ṣe àtẹ̀gùn lọ síbi ìbádà míì example yẹn àlùwàlá ṣíṣe tẹ bá a máa ń ṣàlùwàlá láti fi ṣe ìbádà ni a máa ń ṣàlàlá láti fi kírun ṣé àwọn ìbádà tó wá jẹ́ wọ̀sílà yìí ṣé wọ́n fi nǹkan kan yàtọ̀ sí àwọn ìbádà tí wọ́n jẹ́ maksud ìyẹn ni pé àwọn ìbádà tó yẹ pé àwọn gangan ni target èwo la combine àníyàn kan fún irú wọn méjì èwo la combine wọ́n ní ìbádà míì bíi zuhur kíkí bíi maghreb kíkí a lè fi wé àlùwàlá ṣíṣe à ń ṣàlùwàlá torí magrib ni a kí magrib torí ìbádà mi ṣe ń gbọ́yé a kí ìṣá torí ìbádà àwọn fúnra ara wọn ni tá jẹ́ tẹ́lẹ̀ ìbádà ṣùgbọ́n àlùwàlá à ń ṣe láti lọ fi ṣe ìbádà mi ni wọ́n ní so ìdájọ́ pé ṣá lè combine méjì pẹ̀lú àníyàn kan ó máa dá lórí pé ìbádà tá a fẹ́ ṣe yẹn ṣé wọ̀sílà ni àbí maksud tó bá jẹ́ wọ̀sílà nǹkan tá à ń fi ń ṣe àtẹ̀gùn lọ síbi rìbáàdà míì wọ́n ní bẹ́ẹ̀ ni a lè combine àníyàn méjì lórí ìbáàdà ẹ jẹ́ wọ́n fún yín lẹ́gbàmpùs àwọn ìbáàdà tá à ń sọ yìí. ká ní mo fẹ́ kí sọ̀látù dùhá láago mọ́kànlá àárọ̀ sọ̀látù dùhá ṣọ́nà ọ̀yàn ni náfìlà ni ṣé mo ní ìdàlùwàlá mo wá ṣàlùwàlá fún un ìgbà tí mo ṣàlùwàlá fún un àsìkò zuhur tó mo fẹ́ kírun búrò ṣé dandan ni kí n tálọ̀ alámi ìṣe ẹni tó bá rántí pé sọ̀látù dùhà kì í ṣọ̀ràn yàn mo kí mo ṣàlùwàlá fún sọ̀látù dùhà zúwòrò wa tó mi ò ní láti tún àlùwàlá mi ṣe ó ti ń sọ pé òun gbà yí pé àlùwàlá tí mo fi yan náà fílà ó ṣe ti kí ọyàn ká tiẹ̀ wá ní àlùwàlá tí mo tiẹ̀ ṣe yẹn gan nígbà tí mo ṣe é kò tiẹ̀ jọ́ràn yàn lé mi lórí hmm. mo kàn ṣe é ṣe mustahabu ni ṣé ń gbà táyì láwa tó ṣó máa ṣọ̀ràn ẹ̀ pé mo ní láti lọ ṣàlọ́ àláwọ̀ràn yàn báyìí pápẹ̀júwe ká ní èèyàn lọ tọ́lẹ̀tì nsìn hmm. ó wá dé àsìkò orun kankan ò tí ì wọlé ṣàpálùwà ló ti jọ́ràn yàn fún un ó kàn wá di táàdì pé ókè mo kàn láì láti máa wà ní àlùwàlá torí pé ìyẹn náà ní ládàá tiẹ̀ àlùwàlá tó fẹ́ ṣe nírú situation yẹn ṣọ́ràn ni àbí náfìlà náfìlà ó wá gbọ́ ìrún gbà tó di two ṣé níbi láti tọ́lá lámì ìṣe wọn ni rárá wọn ni torí pé ìbáàdà tó bá ti jẹ́wọ̀ síílà kò ń ṣe dandan ni pé kéèyàn separate ẹ̀ a lè fàníyàn méjì a lè fi kó irú wọn papọ̀ another example um, ìwẹ́ gúúsùlù fẹ́ntó súnmọ́bìnrin ìwẹ́ gúúsùlù fún ìrùn jùmọ̀ ìwọ gúúsùlù fẹ́ni tó jẹ́ pé ó ṣe háìbà tán àlàyé tó kéré wà lórí ìyẹn tẹ́ ẹ bá wo mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí nǹkan kan tí kan fi yàtọ̀ sí kejì bákan náà la ṣe ń wẹ̀ wọ́n àìbẹ́ẹ̀kọ́ the only difference náà ni àníyàn tí wọ́n máa ti wájú wọ́n ní díẹ̀ fọ́ tó bá jẹ́ pé bákan náà la ṣe ń wẹ mẹ́tẹ̀ẹ̀ta ìkíní kejì kẹta wọ̀nyí wọ̀sílà dẹ̀ ni wọ́n wọn ń ṣe ìbáàdà téèyàn ń target fúnra wọn à ń fi wọn prepare fún ìbáàdà míì ni wọn ní tọ́bàjọ wọlé sígbà kan náà a lè combine àníyàn láti ṣe wọn mò ń bọ̀ afàlàyé kan kù nǹkan tá à ń sọ rèé ìjọ jimoh la wà ọkùnrin súnmọ́yàwó ẹ̀ ó dàbí pé ilẹ̀ mọ́ òun ti wẹ ìwẹ̀ jọ̀nàbà at the same time òun fẹ́ wẹ ìwẹ̀ jùmọ̀ ó lè mú àníyàn wá pé ìwọ lọ́hùn mo fẹ́ fi ìwẹ̀ yìí wẹ jọ̀nàbà kúrò lára wọ́n tún wá fi àníyàn yìí máa kùn àwọn àbá wa ní ó máa ní ládàá méjèèjì nípa pé ó dà níyàn méjèèjì ìkíní kejì pẹ̀dẹ̀rẹ́ wọ̀sílà ni wọ́n jẹ́ nínú rìbáàdà ẹjọ́ ságbáyé tí ò bá wá dà níyàn méjèèjì tó bá jẹ́ pé ẹyọ kan ló dà níyàn nínú méjèèjì kí ni ìdájọ́ ẹ̀ wọ́n ní tó bá dà níyàn júmọ́ pápẹ́jùwe kò dà níyàn pé òun fẹ́ fi wọ jọ̀nàbà ó wá dà ní ọjọ́mọ́ wọ́n ní automatically janaba tó wà lára ẹ̀ ó ti wà abolished pẹ̀lú pé ó ti wẹ gúúsùlù ṣùgbọ́n ládà ìkan ló ní kò ní ládà kejì torí pé ànábìíní innamal amal bin niyat gbogbo iṣẹ́ tá a bá ti dà níyàn ẹ̀ àní ládà iṣẹ́ yẹn ṣùgbọ́n ń pa pé ìmọ́ra ni bálùwà látà ṣe fún náfìlà bóun náà ṣe jẹ́ mọ́ra tá a nílò láti repeat àlùwàlá nígbà tí irun ọ̀ràn yẹn wọlé ìmọ́ra tóun náà ṣe tó ń jẹ́ gúúsù tó jọ jimọ̀ ó kó jánábà kúrò lára ẹ̀ ṣùgbọ́n kò ní ládẹ́n tó pa àníyàn méjì pọ̀ ni wọ́n ṣe ń bẹ̀ wá yí pé àkọ́kọ́ ohun tí wọ́n fẹ́ ká túnṣe nínú iṣẹ́ wa òun làníyàn bí máa mọ àníyàn ṣe èèyàn máa fi ń kọ́ lọ́wọ́ ọba òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa ó ní mankana maridan aw ala kútìbà lẹ́hu máa tánà yá àmàlù sọ̀híhán mùkìmà ó lẹ́yìn tó bá jẹ́ pé ó máa ń ṣe ìbádà fọlọ́wọ́n ọba nígbà tó dápé lára káàárẹ̀ ò tí ì ṣe é tó bá di páàárẹ̀ ṣe é àbó rìnrìn àjò ìrìn àjò yìí ò jẹ́ kó lè máa rí nǹkan yẹn ṣe ẹ máa wo bọ́lọ́wọ́n ọba ṣe rọrọ̀ tó ó lọ́lọ́run wà á ní ẹ̀yin màláìkà iṣẹ́ tí ẹrú yìí máa ń ṣe nígbà tára ẹ̀ yá ní àsìkò báyìí ẹ máa kọ́ ládẹ̀ sílẹ̀ fún un ni wọ́n ṣe ní ta bá fẹ́ sùn ká máa lánìyàn pa fẹ́ jí fún kẹ̀yàmù lé kí lánìyàn pa fẹ́ jí fún tó oorun bá wá gbé wa lọ pé wọ́n ti ń pòrun àṣùbà ká tó jí aníláàdá pé àdàníyàn ẹ̀sùn ọlọ́run ọba kẹ́lẹ́ wọn bọ́lọ́run ọba ṣe kẹ́ mùsùlùmí tó ṣé tí wọ́n ń sìn ni wọ́n ṣe ní àwọn ìbádà bẹ́yẹn ẹ lè pa àníyàn pọ̀ láti ṣe wọ́n tó bá jẹ́ wọ̀síìlà tí wọ̀síìlà yẹn nìkan ni máa túìtì lénìí tó bá wá di coming city máa wá túìtì ìdàkejì ẹ̀ ìdàkejì ẹ̀ ní pé ìbádà tí kì í wá ṣe wọ̀sílà pápẹ̀júwe ìrún zúrò rákà mélòó ni rákà mẹ́rin ìrún asùn rákà mélòó lòun náà rákà mẹ́rin kí wọ́n ní òkè mo jẹ méjèèjì òun wá fẹ́ fi àníyàn méjèèjì kí òpó mẹ́rin ṣó wọlé wọn ni kò wọlé but tí n bá ní kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ kí làlàyé ẹ̀ ẹ lè má ra àlàyé ẹ̀ ṣe so a fi eléyìí a fi mọ ní èyí báyìí wípé tí ìbádà bá jẹ́wọ́ sílà tí kì í ṣe ìbádà péyàn target fúnra rẹ̀ èyí tá à ń ṣe láti lọ fi ṣe ìbáàdà míì ni wọ́n lálẹ́ combine àníyàn méjì lórí ìbáàdà kan so lágbára ọlọ́run ní coming fitting in two weeks time á yanjú abala kejì so màá gba questions yín báyìí this is a quarter to one. number one ẹ bá fún ọ mic ẹ tán lókè àtìsàlẹ̀ kí n tó gbàgbé um, àwọn ẹrú ọlọ́run kan ní kí n bá wọn kéde fún wa pé fọ́ọ̀mù àwọn tó fẹ́ lọ sí hajj lọ́dún yìí wọ́n ló ti ń jáde ní àwọn tó fẹ́ bá stéètì lọ pé àwọn tá a bá nílẹ̀gbẹ́ẹ́ àbáwá tá a gbà láníyàn kọ́lọ̀ ń jẹ́ kó ṣiṣẹ́ fún gbogbo wa wípé ọ̀sẹ̀ kan péré náà fi ń ta fọ́ọ̀mù yẹn síta ẹ jẹ́ ń sojú tó wà ń bẹ̀ fún yín gọ́ọ̀mẹ̀ntì kò lè fẹ́ tẹ fọ́ọ̀mù síta fún nǹkan téèyàn ń tu dídí ìgbésẹ̀ ayé múra fún kó wájẹ́ pọ́sẹ̀ kan péré wọn máa ní kan fi ta fọ́ọ̀mù ẹnu kẹrin mọ̀ pé n tó ti bá mùsùlùmí aburú ńlá ni kọ́lọ́n bá wa tún ṣe ṣe rí fọ́ọ̀mù hajj ẹlòmíì ò ní lọ sí hajj ẹ̀kan ló ayé ẹ̀ ọlọ́run ló mọ ẹtẹ́lómi ti ń ẹ̀jọ̀ tó kóun náà tẹ̀ lọ tó jáde láyé wọ́n wá ní fọ́ọ̀mù ẹ̀ jáde ṣùgbọ́n kan péré ti ẹ̀ rèé àwọn kan tọ́tọ́ bá ti ṣèkéde ẹ̀fọ́ sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn ó di pé kẹsàn máa rí ta ni mo lè rí tó ní fọ́ọ̀mù yẹn lọ́wọ́ àwọn tó máa tún ta wọ́n ti rà sọ́wọ́. táwọn tó wá ń di ètò iṣẹ́ hajj tán bá rí báyìí wọ́n nàìjíríà corrupt àìní corrupt nàìjíríà báwo ló ṣe fẹ́ rí kò possible torí àwọn àfáà ló wá ń di ètò hajj táwọn àfáà bá rí báyìí ká má wulẹ̀ sọ pé ìbèrè lọ́n corrupt mọ́ tún mo sọ fún yẹn. so ṣùgbọ́n àwọn tó ní kí ṣèkéde àwọn kan ló wà nídìí àwọn kan ní information ni wọ́n ń share information yẹn pẹ̀lú wa wípé ọ̀sẹ̀ kan péré ló wà láwọn tó fẹ́ ra fọ́ọ̀mù yẹn tó fẹ́ tètè sọ fáwọn parents wa kan bá ní láti gbà wọ́n tètè lọ gbà á kó tó di pé wọ́n máa fowó kún un náà. aleykum salaam. lórí ọmọ tradition wa ok láti ok bisimilah ọmọ nǹkan tá à ń pè ní contribution kẹ bisimilah. sàmàlì alekun sara. ọlọrun ṣe dáadáa fún yàtọ̀. àmì àtẹ̀yìn náà ṣe. ó dẹ̀ pé ẹ miss àwọn kọ̀ọ̀kan papọ̀ nígbà tí ẹ̀ sọ lọ. ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ pé mani that is farm àbí. wípé kì í ṣẹ̀gbìn. bẹ́ẹ̀ni. so at point ẹ tún wá nípa ní láti fọ́ pẹ̀lú ọṣẹ àmì pẹ̀lú ká fọ́ pẹ̀lú omi. ṣé o sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. irọ́ ṣé kí ẹ tó méjèèjì àti pre-sexual eh, appeal ok jazakila tó bá jẹ́ pé mo sọ bẹ́ẹ̀ ẹnu jíṣẹ́ tí mi rán mi o maniyu kì í ṣẹ̀gbin títí àníyàn láti ẹ̀ ti ṣàn án ju pé tá a bá ṣàn án a ṣàn án torí pé àfẹ́ kórí wa lára ni a lè fọwọ́ ha dànù a lè nù dànù kì í ṣẹ̀gbin ṣùgbọ́n preterminal fluid ẹ̀gbin nìyẹn ìyẹn nìdí fífọ̀ jazakila ọ̀fẹ́ rẹ̀ yẹn ta ló ní nọmba one lọ́wọ́. sàmúlẹ̀kùn. aleykum salaam. wẹ́sàn mi ni pé nǹkan kan rújú sí mi. bisimilah. mo wo video clip kan. naam. mùsùlùmí lẹni yẹn ó kú. sọ àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn wá wọn fẹ́ sin ṣá. sọgbà tó wá débi tó máa ti ṣe wọn wá gbé òkú ẹ sínú sàárè. all of it ọ̀n ti bò ó. all of it sọ di méjì òṣèbẹ̀rẹ̀ sí ní jáde nìyẹn. nínú sàárè yẹn àwọn tó wá fẹ́ sí yẹn tán hàn tẹ̀sí ìdáyẹ̀ pẹ̀lẹ́ wọ́n wá pariwo wọ́n sáré gan wọ́n ṣàṣàkúrò níbi graveyard mm. wọ́n á ní máa béèrè pé kí ni i don't really understand ṣá pé kí ni islam rí sí that thing tó ṣẹlẹ̀ yẹn. well àkọ́kọ́ náà èmi ò sọ pé òótọ́ ni fídíò mi lè sọ pé rọ́ possibilities méjì ló ní lọ́wọ́ fiction ó dẹ̀ lè tó bá tó bá kí ló lè fi jó ni pé àwa ti ríròyìn pé kò sí nǹkan kan tó ń jẹ́ nǹkan olóró tọ́lọ́hún ò pèsè sínú sàárè fáwọn ọ̀tá ẹ̀ tó ṣùgbọ́n ṣé nǹkan tá à ń fojú rí ni that's another thing once in a while a máa ń gbọ́ àwọn nǹkan tó jọrú eléyìí àwọn kan tiẹ̀ ṣẹlẹ̀ níbi tá a máa ń rò pé ibẹ̀ ṣẹ́kù sí láti saudi tó ti yé a gbọ́ kéèsì àwọn kan yẹn náà wà lórí net tí wọ́n ní wọ́n fẹ́ sí ìyá kan wọ́n ṣe ń gbé sínú sàárè ní gbogbo aṣọ yẹn di dúdú ìmí nígbà tá a bá ní wọ́n ti dáná tíná ti kú everything turn black so wọ́n lọ́mọ ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún and wọ́n ṣọ àwọn àfáà tí wọ́n fẹ́ sí lórí eh, youtube tó wọ́n nígbà táwọn bi ọmọ ìyá yẹn léèrè pé kí ló lè ṣẹlẹ̀ wọ́n ní ìyá àwọn kì í kírun tó fi jáde láyé tó ti yé now adẹ̀gbọ́ kan tó ló ṣẹlẹ̀ ní nàìjíríà náà ní north ìtẹ̀ sàárín mùsùlùmí nìyẹn wọn lóbìnrin yẹn kú wọn fẹ́ sin somewhere in plateau state bá sin tán débi tán fẹ́ sin sí ilẹ̀ ibi tán bá ṣe ń gbé sílẹ̀ báyìí orúkọ yẹn gbiná ni débi tó gbogbo wọn sá kúrò ní beragan mẹgáàdì beragan àwọn ló fi ṣẹlẹ̀ pọ́n òṣìṣẹ́ mọ́ ìyẹn sì wà lórí ṣé facebook mo ti kà yẹn àbí no no no ó mú gan-an pépà kan ló gbé kíní kan one software magazine ló gbé yẹn so tọ́ba láwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ ìhà tá a fẹ́ ká kọ sí ni pé ó ṣeé ṣe kó jẹ́rọ́ ó ṣeé ṣe kó jẹ́ òótọ́ ṣùgbọ́n possibility kó jẹ́ òótọ́ torí plan mẹ́bì ti sọ fáwa wípé ọlọ́run pèsè àwọn nǹkan olóró sínú sàárè ìfọ́ta òun ni kì í ṣe pàǹjẹ́rìí pé èyí ó dá wa lójú pé ni rárá nǹkan tá à ń sọkọ́ nìyẹn tó clear. so in other words àwa ò retí kí wọ́n sọrú ẹ̀ fún wa ká tó mọ̀ pé irú ẹ̀ wà. now question number two. aleykum salaam wa rahmatulah. àwọn èèyàn méjì kan náà ń jiyàn ọ́n ń ṣàríyànjiyàn lórí ọ̀rọ̀ kan. naam. ẹni yẹn ó ó ti ọ́n ṣe súnà. naam ó sì wẹ̀ jánábà. naam ó wá kírun. naam ìkejì wa sọ fún pé. òyìn wá sọ fún pé òun màtí ìwẹ̀já nọ́mbà tó fi kírun òun wá ní yẹn pé òun òun gbàgbé pé bóun jẹ́ ṣe kírun yẹn irun òun wà valid ìkejì ni pé òun ò gbà gbọ́ ṣàjọ hagil lórí ẹ̀ bàtà wá gbé dọ́dọ̀ ti tèmi wá ní kọ́kọ́ níṣòro pé ìbèrè lórí ẹ̀ nà. òun yẹn ò valid á padà lọ kírun lẹ́yìn tó bá wẹ̀ nǹkan tó kàn lè sọ rèé ká ló lead àwọn èèyàn kírun tó ti yé ọ̀rọ̀ mọ̀ àwọn èèyàn kírun ìgbà tóun wá rántí pé òun ò tí ìwé jọnábà òun nìkan ló lọ dá nǹkan ẹ̀wẹ̀ kò gbé àwọn ẹni yẹn jọ pé á gbogbo ẹ̀ lọ́ máa tóun yín kí so ìdájọ́ táwọn àáfàá mú wa ni pé nígbà tẹ́mi ti wẹ̀ tèmi kúrò lé mo dẹ̀ ṣàlùwàlà ìmáàmù tó kírun kan tó rántí pé òwe jọnábà òun ni kó lọ tún nǹkan ẹ̀wẹ̀ á dẹ̀ tún ràn èkì ṣó ti yé but ẹni tó ti parí ìrun kó tó rántí là ń sọ yìí ẹni tó wà lórí ìrun yẹn tó rántí kí ni kó ṣe á járun yẹn á lọ wẹ̀ẹ́ kò jù bẹ́ẹ̀ náà lọ. yes question number three. asalaamualeykum. question number three. Ah, a kì í sábà gbà á àìjẹ́bẹ́ àníkù rí question kan náà bí wọ́n mú. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. naam àwọn èèyàn mẹ́ta kan ló ń jiyàn lórí issue courtship. naam. sísà kan ni bọ́dà wa bá pé òun fẹ́ fi ṣaya. Naam. Sister yẹn ò dẹ̀ tí ready. Naam. Not because she's not ready but because her parents are not ready. Okay. So bọ́dà I was sọ well, okay kó sì ní sùúrù di maybe about two years bóyá tó bá ti wọ school àwọn parents bá ti aláwẹ̀ pé wọ́n máa wá fún um, nìkà. Naam. So ẹnì kejì wá sọ pé ah but that is still courtship since it is still um, between the two of them since they still put it in their mind. No. so I was actually confused. Okay. Not sure if it is actually courtship or yeah. not. Just like that said, it's, um, there are different kinds of courtship. No. And I said, well, let us bring it to Ustaz. Let's ask. Jazakillah. Ẹ sister me. mi. Ṣé ọmọ boyfriend girlfriend relationship? Ẹ mọ̀ ẹ́ dáadáa. Ṣé mo pé ohun tó ṣe ní boyfriend girlfriend relationship náà ni pé àwọn òbí ẹ̀ kì í fọwọ́ sí i? Àyẹ̀bẹ̀ẹ̀kọ́ ni. So tó bá jẹ́ pé ẹni tó ń ṣe ẹni tó wọ jìlbáàbù ni. Bọ́dà tó ń ṣe òun náà ní irun gbọ̀n ẹ́ kí ló fi yàtọ̀ ṣé aṣọ tá a wọ̀ ẹ́ ló mú yàtọ̀ ní àbí element tó wà nù ẹ̀ ìsèǹpì ni kọ́ńtòrí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ń sìn ẹni sísà ẹ láwọn òbí òun ò tí ì rẹ́dì àbí òbí gẹ́fẹ̀ náà ò tí ì rẹ́dì wọ́n lè ṣe bẹ́sẹ̀ gẹ́fẹ̀ fọ́dún mẹ́wàá káwọn òbí di sára flag pé kí ó lẹ ṣe o àwọn ò ní sọmọ fún eléyìí bẹ́ẹ̀ náà ni ti bẹ́ẹ̀ tó ló ń fẹ́ fẹ́ ó mú ọ fẹ́ fẹ́ sísà náà ó fi ìfẹ́ àpọ̀ lọ sí hálpọ̀ ṣéèkù kan ìjà àwọn òbí ọlẹ́ni ìwọ̀kọ́ làwọn ń fẹ́ so ọdún méjì mẹ́ta tó fi bára wọn nìyẹn bó ní àkáǹtì oníkàkọ́ sí bẹ́ẹ̀ ṣètọ́nì ò ní fi wọ́n sílẹ̀ wọláhì kò pọ́sibù kò fi wọ́n sílẹ̀ tí wọ́n bá tẹ̀ ní eh, igi tìró wọlé tìró èyí tí ò tó bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ àtẹ̀júmọ́ wọn á jọ sọ̀rọ̀ lọ́gìnlọ́gìn lórí fóònù àwọn nǹkan tí ò yẹ kó máa wáyé tó ti yó ṣẹ́rẹ́ tọ́lọ́n bá ti ṣàánú tó bá ti gbọ́ yí pé súnmọ̀ ni pé káwọn òbí kọ́ lọ́wọ́ sí kóhun àti bọ́rà tó máa bára àwọn lọ ọlọ́run ti ṣàánú ẹ̀ so kó wà àwọn tí ò tí ì gbọ́ yé níwò pé òun ti fìyẹn jù wọ́n lọ. so nǹkan tó yẹ kí bọ́dà yẹn ṣe ni pé kó lọ mú sùúrù ìgbà tí àwọn parents sísá fi ní àwọn rẹ́dì láti yọ̀ǹda ẹ̀kọ́ kọ tọ́lọ́run bá ní kí bọ́dà yẹn ṣì ní interest kó padà wá rí apply ṣẹgbọ́n so courtship courtship làwọn kan ń pè é boyfriend girlfriend relationship làwọn afá pè é táwọn òbí ò báyìí kí ì ṣetán so ká má jẹ́ kó wáyé. Exactly, Question number four aleykum salaam wa rahmatulahi wa barakatu. nípa ọ̀rọ̀ títẹ sọ ní ìjọkọ̀ ẹnìkan wá ṣàlàyé pé tí èèyàn bá gbé zobo tàbí kùnú tí èèyàn bá gbé kalẹ̀ tó bá ti ferment nípa ó ti di ọtí náà nìyẹn. kì í ṣe tó bá ferment bọ̀ tó bá pààyàn ṣọgbọ́n kì í ṣe gbogbo tó ferment ló máa ń pààyàn ògì máa ń kọ́ náà àbí fermentation náà kọ́ ni kọ̀kọ́ ń pààyàn ṣùgbọ́n in tó bá wá notice láàrin wa pé tó ń bá mu ògì kíkan òun máa ń ta bíọ́bíọ́ <laughs> so kó má lè wọ̀ mu tí ògì lòún ṣáà mu so àwọn àfáà ni nípò tí ń ta bíọ́bíọ́ látara kúrú yẹn ó ti dọtí fóńtọ̀ òun yẹn ṣé ń gbọ́ síta so kì í ṣe gbogbo ohun tó bá kan lọ tí ìbọ̀ gbogbo ohun tó bá ti pààyàn ọtí mi kódà tó bá jẹ́ pé originally nǹkan halal ni for that particular person ó máa di haram fún un. Yes. Question number five. Ẹ wo nǹkan tẹ́ni yẹn tí wàá fi sọ ni pé um, kí ni tán máa fi ń ṣe ẹmu yẹn? Ní pé bọ́ ṣe. Bọ́ ṣe ń process ẹ. Ní pé immediately tán ṣe yẹn gangan gangan pé ó ṣì ó wà láò láti mu. Ṣé pẹ́bọ̀ tó bá wà ńlẹ̀ náà tó bá pẹ́ yẹn? Òun ló fi di pé ó fi di ọtí tó ń pààyàn tó ń pààyàn lára. Ok, máa yàtọ̀ rí. Um, ẹ bá ṣèwádìí mọ́ wípé ṣé ẹmu tó bá ṣe pòjì ṣé kì í pààyàn. ẹ bẹ́ẹ̀ ni ẹyẹ sẹ́ni ìtàn máa ń ṣe natural immediately tó bá ṣẹ̀ṣẹ̀ wà jáde níbi pam. ní ìgbà tó kì í pààyàn nǹkan tí máa ṣàlàyé fún yóò dé bó ṣe ń pẹ́lẹ̀ sí epo fẹ́ǹsì a máa lókun ṣọ́ǹdé mi wé bó ṣe ń pẹ́lẹ̀ sí bẹ́ẹ̀ ni a máa lé sí mi tó bá jẹ́ pé èyí tó ṣẹ̀ ṣe freshly ó nílò láti mùgò mẹ́ta kó tó bẹ̀rẹ̀ sí misbehave èyí tó bá ti pẹ́ ńlẹ̀ tó tó parí ìgò kan ti máa bú ìyá rẹ̀ ṣé oyún sì different tó wà nìyẹn but kì í ṣe pé kò ń pààyàn tó bá ṣe ṣe so nǹkan tó bá ti wá jẹ́ pé nature ẹ̀ tá a mọ̀ ní wípé kó pààyàn ní nature ẹ̀ àìpààyàn ẹ̀ ló strange ọtí mi mm-hmm. unlike ogi kó má pààyàn ní nature tiẹ̀ pípààyàn tiẹ̀ ló strange ṣẹ̀ǹgbọ́n yé so èyí tó bá jẹ́ pé kó pààyàn gan ni nature ẹ̀ káàtì ẹ̀ má fi kan ẹnu kódà tó yẹ pé freshly made ni dèpò dépò káàtì ẹ̀ wá ní àkókò tí ìbẹ̀rẹ̀ sí ní pààyàn torí pé nature ẹ̀ tá a mọ̀ kó pààyàn ni. ẹ̀rọ ṣókè àfíìsà nọmba six. Sorry, láti kún nǹkan tí mo dáhùn yẹn sọ́rí ẹ̀fọ́fẹ́ ni ẹ wí pé bóun ṣe ń rò pé ẹmu tuntun ò kí ń pààyàn yẹn àwọn kan wà tó yẹ pé wọ́n ti mu ọtí débi pé ara wọn gan ò mọ ọtí mọ́ tọ́ba mọ ògùn mẹ́wàá gan wọn sì bẹ̀rẹ̀ sí misbehave but àwọn àfẹ́ òní fún wọn ní fẹ́tọ́ torí pé orí ìkọkànlá ni wọ́n tó misbehave pé mẹ́wàá àkọ́kọ́ máa jẹ́ halal fún wọn. ṣé ǹ gbọ́dọ̀ sísà ibi tí wọ́n ti máa yọ ìdájọ́ ni pé nǹkan tọ́lọ́run bá ti pè ní muskir intoxicant by nature so kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní tí kéètì yàn kú tó jẹ́ haram. ẹ jọ ṣe gbọ́ dáadáa pẹ́ lè ṣàlàyé fẹ́ni ẹni kó má lè pẹ̀tàn àníyàn ẹ lè da kó jẹ́ pé òun kàn lo free port láti fi compare ní ẹ wá mu láti bẹ̀ pé wọ́n ní àwọn àpáàsọ tí gbogbo nǹkan ti ń pààyàn lọ́tí kò dìgbà tó bá dé lẹ́bù tó ń pa ẹni yẹn kó tó jẹ́ haram torí pé nature ẹ̀ fẹ́ lọ ni pé pààyàn ni so kájìnà sí yes number six. asalaamualeykum sir. aleykum salaam wa rahmatulah mo kí ásù ìtàn jọ kan. ẹsẹ̀kẹsẹ̀ tí kí n tan àlọ́lá mi wá já. mo ti wá gbàgbé àwánú mọ́tò mọ́gùbì wa tó mo wá kí mọ́gùbì. ìṣá yìí náà gbà mo tún kí áfà ìṣá yìí mo wá rántí pé àlọ́lá mi já nígbà tí mo kí ásù ìtàn. ṣé gbogbo ohun yẹn pẹ̀lú gbàgbé tó ti rí ìgbà tí kí á sì yẹn tẹ̀yẹ̀ rántí lọ ṣàlàlá kẹ́ ẹ tó kí. bàtí kì í tán tẹ̀tẹ̀ rántí pálí àlá já. ok but ìgbà tẹ rántí sí. mo ti kí tọ́tàlì àlá mi tó já. ok magrib lẹ wá fi àlọ́ àlá yẹn kí. nínú mọ́tò ẹ mo kí inú mọ́tò. ìgbà tẹ wá kí magrib tán lẹ wá rántí pé a. mo ti kí ìṣá ìgbọ̀n. ẹ ti kí ìṣá ìgbọ̀n. ìgbà kìlọ̀ ọ̀fẹ́rẹ̀. ó yẹ kẹ́ ẹ tún ìyẹn náà kì í. ṣé ti yẹn. gbogbo ẹ̀ Ábùdù àti Ìṣáì. Méjèèjì bẹ́ẹ̀ fàlọ́ aláṣì. Ṣé Now, question number eight. Number number six. Question tèmi ni ẹni tó bá ń ọjà. Ẹni tó. Tó ń ọjà. Náà. Pé àwọn èèyàn ń ra ọjà lọ́wọ́ Okay. so wọ́n wá ń jẹ́ lówó. ọ̀nì san owó yẹn. so ẹni tó wá mú ọjà lẹ́gbẹ́ òun fẹ́ wá ra ọjà. bóyá ó ra ọjà yóò wá san bíi ìdá kan nínú ìdá mẹ́ta. ìgbà tí yẹn wàá rí mọ́ wá wò pé táìsì owó tó san kóun bá múlẹ̀ kóun ta ìyókù ṣé nǹkan yẹn kú. ọ̀sẹ̀ jẹ́ bá ti la ọ̀fẹ́ rẹ̀ màá bẹ̀rẹ̀ pé rírọ̀ wá wípé kájọ nítorí tọ́lọ́run ó dà pé a ti sọ̀rọ̀ díẹ̀ lórí ó ṣe gbèsè ó ṣe gbèsè ọlọ́run má jẹ́ ká bá gbèsè pàdé ọlọ́run ọba o kò sí kékeré gbèsè o tó ti yé kò sí kékeré gbèsè òjíṣẹ́ ńlá fún ọlọ́run sọlám ó ní mẹ́ta lẹ̀ṣẹ̀ rẹ́ńbùnlá yóò fà ẹ̀ṣẹ̀ kan wà ẹni bá gbé déwájú ọlọ́run kò tiẹ̀ sí fà ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ẹni kí ni ṣíṣe bọ sọlọ́run ọba kú ọlọ́run má jẹ́ kó tọ́ sí wa ó ní wọ́n rẹ́ńbùnlá yóò tẹ̀rẹ̀kì ó lẹ́ṣẹ̀ ọlọ́run kì í ṣe àmójúkúrò ẹ̀ torí pé ẹ̀tọ́ ọmọ ànábì ádámọ̀ kan ni. ìyẹn náà ni bí ká jara wa lówó ká ṣàdéhùn ká yẹ ẹ́ ká sọ̀rọ̀ ẹ̀yìn tó ti ń sìn gbogbo nǹkan wọ̀nyí ẹni tá a fi pa lára tó bá déwájú ọlọ́run tó complain ọlọ́run á ní kí wọ́n bù nínú iṣẹ́ rẹ wá fún un. wọ́n ní tó ń tọ̀wọ́n ò bá níṣẹ́ rẹ mọ́ wọn ni ó dá ẹ di díẹ̀ nù. ẹ̀ṣẹ̀ tó jẹ ní ráìtì yẹn ẹ̀dì ru ẹni tó jẹ tó máa ṣe déédéé ẹ̀tọ́ fi dùn láyé tó fi jẹ́ pé ẹni tó gbé ẹrù ńlá déwájú ọlọ́run tó rò pé iṣẹ́ rẹ̀ òun pọ̀ nígbà tí wọ́n bá fi lágbájá tó bú ní díẹ̀ tọ̀hún tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ní díẹ̀ èyí tó jẹ lówó gbé ìṣeré ọmọdé ló rà ní tí ò sanwó ẹ̀ tán rí i kò ní nǹkan kan ẹ̀jẹ̀ tó lọ ẹ máa try àwọn nǹkan tí kì í bá ti pani lébi kò yẹ ká jẹ gbèsè ẹ̀. ṣé ǹgbọ́ àkómù kí ló dé tákàǹtì fi rí e, bá ebi ní láti gba òun lẹ́sí ìyẹn ṣe é gbọ́ ọlọ́màjẹ̀ kó bá wa. ṣùgbọ́n àwọn nǹkan pé nǹkan fáàrí ni kò yẹ ká gbé pé a jẹ gbèsè ẹ̀ àwa ń sá kiri. tó bá jẹ́ pa ni lọ́kàn gbà tá à ń jẹ gbèsè ẹ̀ pa fẹ́ san owó yẹn ò tẹ̀ wá lọ́wọ́ ni. ẹyin tá a jẹ lówó pọ́lọ́ yẹ kó máa lé wa kiri àwa ló yẹ ká máa fi fóònù lé kiri pé torí ọlọrun ọ̀la ni mo promise àdéhùn yẹn máa yẹ látara mi sọ́ dijọ́ báyìí bọ̀tí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń complain pé àwọn èèyàn ń kíp àdéhùn yẹn rárá kò dẹ̀ lọ́tọ̀ọ́ so èyí tí sísá wọn béèrè tá a bá wá ládéhùn pé ẹ bá mi tọ́jú nǹkan báyìí ẹ jẹ́ káwa ní ká máa wo ṣé èèyàn lè máa ṣojú kòkòrò particular thing tó rò pé tó bá pẹ́ wọ́n á fẹ́ tàfẹ́lò òun fẹ́ kọ́ bá òun tọ́jú ìdìgbà báyìí fẹ́ni tó fẹ́ tajà bá pé dìgbà báyìí yẹn ó rọ̀ òun lọ́rùn fún kípàdé yẹn dìgbà yẹn ṣùgbọ́n tí ò bá fi táìmù kankan sí tó kàn ní ẹ bá mi tọ́jú ẹ̀ táwa náà la ti gbọ́ ó yẹ ká kàn sí ká tó tà á torí àdéhùn ni ó tẹyin lọ́rùn lẹ́sọ pé àbá tọ́jú ẹ̀ ẹ̀dẹ̀ tí ẹ̀ ń gbọ́ mi dáadáa so láti ilẹ̀ ní káwa ti máa sọ pé mo lè bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ fọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìyẹn èmi náà ní ìdòwò yẹn so èyí tẹ́ béèrè yẹn tó bá jẹ́ pé ńgbà tẹ́ni tó lọ́jà yẹn ń ṣàdéhùn kò wúlẹ̀ béèrè pé jìgbà wo amúsùrù ni o ṣùgbọ́n tó tọ́ ni pé kó ti béèrè pé jìgbà wo nǹkan bá òun tọ́jú ẹ̀ kọ́lọ́n ṣàmójú kúrò fún wa chapter kan tó nìyẹn òwò ṣíṣe ọjà títà lágbára ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ àmàdébẹ̀ now question number. Number seven. Number seven. Number eight. Aleykum salam. Ẹ̀tọ́ máìkì yẹn, ẹ̀tọ́ lókè àti ìsàlẹ̀. Asalaamualeykum. Aleykum salam warahmatulah. Ẹ̀jọ̀ Ustaz, ó fi intention ni mo fẹ́ bèrè. Lórí intention. Ṣé ká fi wẹ Ṣé situation tó bá jẹ́ pé èèyàn fẹ́ wẹ Jánúbà àti Júmà? Naam tí ọ̀dẹ́ ní àníyàn yìí pé èèyàn fẹ́ wẹ méjèèjì bẹ̀ sí èèyàn gbàgbé ẹyọ kan láti dàníyàn ẹ̀ bí mo pọ́ tẹ́tẹ́ pé pé pé ẹyọ kan nìyàn dàníyàn ẹ̀ ládé ẹyọ kan ló máa gbà in a situation tó wáyé pé ó gbàgbé janaba ó wá wẹ juma. ìjọba tó ń bá fún rẹ in fact ká ní mo mi ìrántí kan laptop mi mo fẹ́ kabi táwọn àpá ń dáhùn question yìí síta nínú fatawa sábàkẹ́ ìsìlámíyà ni. èyí tó ìbéèrè gangan náà fi ṣe example wọ́n ní jọ jimoh ni ìyá dẹ̀ fẹ́rẹ̀ jánábà ó wá dàníyàn jùmọ̀ kò wá rántí dàníyàn jánábà ṣùgbọ́n àwọn description ìrún ìwẹ̀ jùmọ̀ àti pé gbogbo nǹkan tí à ń ṣe nù ti jánábà náà ni à ń ṣe nù ẹ̀ títí wọ́n ní ó ní láádá ìwẹ̀ jùmọ̀ jánábà tó wà lára ẹ̀ torí pé gúúsù yẹn ti wáyé tó dẹ̀ ó ti yọ jánábà yẹn lára ẹ̀ ṣùgbọ́n kò ní láádá àníyàn ìwẹ̀ méjì ládàá ẹyọ kan ló nítorí pé àìdàníyàn ò ní jẹ́ kó ní ládàá ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe déédéé ẹ̀ tó ti pé ó ti jẹ́ kí ìmọ̀ra bá a. ọjà ṣe pé à. ṣé tó bá jẹ́ pé ó gbàgbé yẹn náà the same thing náà ni ládàá ẹyọ kan ló yìí máa gbà. bẹ́ẹ̀ náà ni aláwọ̀ àlọ́ ọlọ́run lè wá ṣàmójútó ògùn nígbàgbé o ṣùgbọ́n ìkan tó dáa lójú ni pé ìkan ló dà níyẹn ìkan ló máa gbà ládàá ẹ̀ ṣùgbọ́n tó fi àníyàn méjèèjì wẹ́ yẹn lọ́kàn balẹ̀ pé bẹ́ẹ̀ ni ó ní méjèèjì ṣe. Now, question number. aleykum salaam ẹ jẹ sọrí lẹẹkan tí mò ń ka àwọn ìwé yẹn mẹta ni mo mention ti haida ti janaba ti juma èyí tó sì kẹrin ni ti wíwọnú islam tó ti lé ìkarùnún ti wíwọ fún òkú the same procedure náà ni bákan náà ni now. asalaamualeykum. aleykum salaam nọmba kí ni nọmba nine àbí eh. nọmba eight bísímìlà. mo fẹ́ bẹ̀rẹ̀ pé ẹni tí ó parí jìmá. tí kò ti ṣe gúúsù tí kò ti wẹ̀ gúúsù. láàrin àsìkò tó múra láti wẹ̀ gúúsù àìsàn wa dé. kò dẹ̀ tí wẹ̀ gúúsù jẹ́ àgbà yóò máa dìlé ó máa wẹ̀ pọ̀ àbí á wẹ̀ pẹ̀lú ìjọba. jọba kí n la ọkẹ rẹ ẹ fẹ́ ká dára ẹ̀ pẹ̀lú nǹkan tá a kọ́ lẹ́yìn yìí. a sọ yìí pé tí ìbáàdà tó bá jẹ́ wọ̀síìlà nǹkan tá a fi ń ṣe àtẹ̀gùn lọ síbi ìbáàdà míì wọ́n ní example àlùwàlá àti ìwẹ̀ wípé a lè pa àníyàn méjì pọ̀ bó ṣe jẹ́ pé tá a bá ti mú àníyàn ìkan wá ó lè rọ́pò ìkejì bọ̀ àní níláda méjèèjì ẹ̀yin wá ní janaba àbí àti kíni àti haidar ìbá ti fẹ́ràn lọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n gbà wípé a need láti tú un bá a ṣe máa rẹ̀ fún haidọ̀ kò yàtọ̀ sí bá a ṣe máa rẹ̀ fún janaba àbí ó túmọ̀ sí pé tó bá ti wẹ gúúsù yẹn ó dúró fún kan ní méjèèjì ó ní ládà ẹyọ kan kò ní ládà kejì ṣé ń yóò lù ọlọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n ní rárá ọ̀ràn yẹn ní kákì orí yẹn tí mo bí léèrè tẹ́ sọ yìí pé rárá kò mẹ́fẹ́ sì kéèyàn tún kó tó lè ṣe dẹ́lpọ́n ṣẹ̀dí dẹ́m mo ní ẹ̀yin dẹ̀ mọ̀ nípa ẹ̀yin lẹ́yìn lórí obìnrin lórí olówó obìnrin. nǹkan táwọn afá kan sọ ni pé ànábì ni kó gbó dáadáa tẹ́ ẹ bá ti ló pọ́síbù ó máa túmọ̀ sí pé kò sí àtọ̀ ń gbà yẹn láàrin bá a ṣe ń wẹ̀ fún jánábà àti bá a ṣe ń wẹ̀ fún haibà so tó bá ti má níyàn kan wá ó bọ́ nínú ìpèjì ṣùgbọ́n pípa níyàn pọ̀ ló lè fi rí ládàá méjèèjì nǹkan tí mo bẹ̀rẹ̀ ni pé ọjọ́ tí ẹni yẹn tó fẹ́ wẹ jánábà ni àìdọ̀ ṣẹ̀ṣẹ̀ dé o. ìjọ tó fẹ́ wẹ àìdọ̀. jánábà. tó fẹ́ wẹ jánábà. ni àìdọ̀ ló ṣẹ̀ dé. ló ṣẹ̀ṣẹ̀ dé. àbí ló ṣẹ̀ tán. kò tí ì tán. ọ̀ọ́kẹ́ náà ẹ wá ń bèrè fún yín pé tó ní láti wẹ jánábà àbí kúkúkú dúró. títí di ẹyí. ọ̀ọ́kẹ́ ọ̀kẹ́ àkọ́kọ́ náà ni pé tó bá lóun wẹ jánábà nígbà tó ń ṣe haida lọ́wọ́ ṣé nímọ̀ra kò nímọ̀ra náà. bọ ustaz ṣé àbá ṣé ó yàgbẹ́ ni lórí ẹ̀. bẹ́ẹ̀ ni yàtọ̀ ni wà lórí ẹ̀. àwọn kan àgbè pé èèyàn máa wẹ dárábà yẹn kúrò. bẹ́ẹ̀ ni ìpẹ̀lú tó wà lórí ẹ̀ ṣe ń bọ́ awo kí ni ẹ̀rí tó support yẹ tó sound ààrẹ ah, rí tó sound bàtí yàtọ̀ ni wà lórí ẹ̀ yes lórí question kan tí wọn bẹ̀rẹ̀ láti pé lórí ẹ̀hún ká máa ṣe ẹ̀hún tábà fẹ́ wọlé àṣàrù tábà fẹ́ wọlé. ẹni pé. Oh, mo ní máa yẹ̀ wò mi wọ́n ti bá yín ṣẹ̀kẹ̀ i'm very sorry about that. question number nine. Thank you ọlọ́rọ̀ọ̀rùn. Assalamu alaikum, èmi ni Zen. Aleykum salaam wa rahmatulah. Ìbéèrè mi ni tí èèyàn bá fẹ́ márì. Tóbìnrin bá fẹ́ fẹ́ tọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin. Ṣé obìnrin yẹn ní Um, ṣó lè sọ fún ọkùnrin yẹn fóun máa ní pé kó ṣe kó òun fẹ́ rí rìsọ́ọ̀tì àwọn test àyẹ̀wò kan bíi hepatitis àti hiv kóun tó lè gbà yẹn kan. Then kejì ni pé same question tó bá jẹ́ pé ọkùnrin yẹn ti má rì tẹ́lẹ̀ so ó wá fẹ́ fẹ́ another wife ṣé ní wife yẹn ní ó ní láti ó lè sọ fún pé òun ní láti mọ um, hiv hepatitis àti <laughs> àwọn méjèèjì ọ́ ìyàwó tó wà nílé ṣé ó ní a right láti sọ fọkọ ẹ pé òun ìyàwó tó fẹ́ fẹ́ wálé yìí o i have to know her hepatitis status àti hiv pẹ̀lú àwọn nǹkan míì especially tó bá fẹ́ nǹkan fẹ́fẹ́ yẹn bóyá ó ti wà sexually active fẹ́ǹsẹ̀ bóyá ó ti wà married tẹ́lẹ̀ wípé kó tó lè fẹ́ òun ní láti mọ̀ cause i real mo i sọ mo rí pé ní ó yàtọ̀ sọ́dọ̀ wa bíbá àwọn òyìnbó wọ́n máa ń sábà béèrè àwọn tó ń lágbọ́yé ẹ̀sìn wọ́n máa ń sábà béèrè gan-an wípé ṣé Eh, àwọn ní láti mọ àwọn status yẹn àwọn a eh, particular group tí mo wà sísà kan ó jẹ́ health person and mashala they are very ọba ní on the right part of the game ó wá sọ she was now saying the importance of knowing some of these status especially the hepatitis wípé ó common ju bá a ṣe rò lọ wípé so wọ́n bá béèrè but ẹ mọ̀ pé nǹkan tó máa mí ni pé tí ọkọ ò bá dá lóhùn ó máa súnmọ́ ìyáálé tó wà nílé and tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ wọ́n máa wà compromise àwọn sísà kan dẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀ wípé ọkọ àwọn fẹ́ lòmíì àṣẹ sísà yẹn ní a particular disease ọkọ wa kó wá fáwọn àwọn náà ní so àwọn míì máa sọ pé àwọn ò ní jẹ́ kọ́kọ́ yẹn súnmọ́ àwọn tún ò bá rí sátọ̀sì ẹ̀ tó fẹ́ fẹ́ wálé or otherwise. jazakallah khairan àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n mú <clears throat> ìdáhùn láti bíi àwọn nǹkan kan táwọn àáfàá sọ débi tí mo lè dáhùn ẹ̀ mọ́ ibi tí ipá mi ò ká màá wá ní kẹ́ lọ́mi lára kí n fi bá yín ṣèwádìí. ẹ rántí pé láyé òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam ẹnìkan fẹ́ fẹ́ arábìnrin kan tó wá sọ fáànù nábì tó jíṣẹ́ ńlá ń bi léèrè pé kó lọ wò ó. ṣe rántí obìnrin yẹn jẹ́ ara mẹ̀dínà ara àwọn àǹsọ̀ ànábì wa ní ìdí tó ń ṣe ní kó lọ wò ó ni pé wọ́n máa ń sábà ní nǹkan kan lójú àwọn dẹ̀ ní àwọn kan àfa kan ní ẹ̀dá ojú ni so àwọn àfa lọ hadith yẹn láti justify eh, fífẹ́ check genotype fẹ́ni tó bá ní òun páyà wípé òun ò mọ̀ bóyá gúrùpù òun àti gúrùpù ẹnìkejì ó máa bára mu àbí kò ní bára mu lópin ìgbà tó bá jẹ́ wípé eh, àwọn méjèèjì ni wọ́n jọ agree wípé àwọn ti rí ewu wà ń bẹ́ẹ̀ but imani àwọn gbé àlẹ́tọ̀ e, láti fún pé wọn lè ṣe marriage yẹn ṣé n gbọ́ brother as sister as wọ́n dẹ̀ ní imani àwọn gbé àgbọ̀dọ̀ e. eh, sọ pé imani wọn ò ní gbé e torí àwákọ́lá dá wọn ṣùgbọ́n àìní jẹ́ kí wọ́n wò ó a ní ìdẹ̀rí tá a máa fi kọ́ fún wọn làwọn afáàfin ni táànàbì bá lè rí fáì nìkan pé kó lọ wò nípa àrùn ojú pé èyí tó serious jẹ àrùn ojú lọ definitely ẹ̀rí wà ń bẹ̀ fẹ́ni tó bá fẹ́ wò ó ẹni bá dẹ̀ lóun fẹ́ fi imani gbé àsọkó ṣiṣẹ́ bẹ́ẹ̀. borrowing from that màá ní gbogbo àrùn tó bá jẹ́ pé technology ó ti jẹ́ ká ní means tá a lè fi confam ẹ̀ tẹ́nìkan bá ń páyẹ̀ lára ẹnì kejì torí báwùjọ ṣe rí ó dà pé ti discuss nǹkan tó jẹ́ mo sọ é fọkàn sọ́nà yìí pé àwọn èyí tó bá jẹ́ pé technology ti jẹ́ pé possible láti ṣàyẹ̀wò ẹ̀ kọ́pìn tó fẹ́ fẹ́ra wọn lè balẹ̀ àárín nǹkan tó ṣe léèwọ̀ fún wọn láti ṣe àyẹ̀wò ẹ̀ ẹni tí wọ́n ní kó lọ ṣàyẹ̀wò òun ni kó wò tóun bá rí i pé condition kan fóun láti lọ ṣàyẹ̀wò yẹn ó pọ̀ ju nǹkan tóun fẹ́ meet tóun fẹ́ fẹ́yàwó lọ kóyàwó tiẹ̀ síwájú ṣùgbọ́n wọ́n kì wá lọ wọ́n ní ká rántí pé èyí tó pọ̀ nínú àwọn nǹkan tí a fẹ́ ṣàyẹ̀wò ẹ̀ yìí eh, a máa ń lọ sọ́dọ̀ dókítà míì tó jẹ́ pé information tó máa fún wa may be wrong information tó dẹ̀ jẹ́ pé èyí tá a bá ti dùnú nípa ẹni yẹn eh, ó lè ba ìgbésí ayé ẹ̀jẹ̀ tó bá jẹ́ wrong information tá a dẹ̀ spread ẹ̀ wípé àyẹ̀wò tá a bá ṣe we should keep it to ourselves so bíbèrè pé lọ ṣàyẹ̀wò wá kó o tó fẹ́ mi ọ̀tọ̀tàkùn sẹ̀rí àánú yẹn so tá a bá sọ wípé àwọn àfáà la lè ṣe fún genotype látòrí ipá ànábì ni kí wọ́n ṣe fún nǹkan tí ò tó genotype èyí tó bá wá jẹ́ pé la ikú lọ bí hiv a lè sọ pé wrong fẹ́ni tó bá lọ́kùnrin ò balẹ̀ láti sọ pé kán lọ ṣe àyẹ̀wò yẹn ṣùgbọ́n màá kàn ní káṣe kinní kan àyẹ̀wò tá a bá ní kí wọ́n lọ ṣe kí ẹni tó fẹ́ fẹ́ wa tó fẹ́ wa ká ṣe é ká sọ ọ́ pẹ̀lú ìpayọ̀ ọlọ́run sísítà tó wà nílé ewu wà lórí ẹ̀ lóòótọ́ tó bá jẹ́ pé ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ ẹni tá a rí àrídájú pé ó ti súnmọ́kùnrin mi rí ni maybe she had been previously married chances wà tí ò bá tẹ́ ń ṣe oníròkùnrin àwọn ọ̀nà tí à ń gbà kó èsì ń fi gẹ́gẹ́ ṣe sọ ó pọ̀ débi pé ewu lè wà lórí ẹni tó wà ń lé tá a bá ní kó ṣàyẹ̀wò aids alẹ́gbọ́n yẹn torí pé ó la kú lọ tá a bá ní kó ṣe ti hepatitis well alẹ́gbọ́n yẹn bí ò ní pẹ́ káwá mu ní láìpẹ́ pé pọ́n ní kó lọ ṣe ti gonorrhea bẹ́ẹ̀ ni ó mú mi lè ti gbọ́nyá halkọ́ tó bá gbé yẹn dání ìlú ìtúkù àyẹ̀wò wa ní tán a máa wá lò yẹn ní túùrù láti sọ pé ànímọ́sílá yóò ṣeé ṣe fẹ́ so mo bẹ̀yìn torí tọ́ lóhun táwa bá ń sọ pé àwọn àfáà ní ká ṣàwọn àyẹ̀wò kan wọn ò fẹ́ kí ẹ̀mí yín kó wà ní déńjà. látara pé aláàfin imani gbé òjíṣẹ́ ńlá ní imani òun ti bẹ́ẹ̀ ó ní kí sàábì yẹn lọ ṣàyẹ̀wò àwọn nǹkan tẹ́ pé ìpáyà wà fún láti rò pé ẹni tó bá jẹ́ pé ìrìn tó ti rìn so like i was saying ẹni tó bá jẹ́ pé ìrìn tó ti rìn even tó bá jẹ́ ìrìn halal gan ìrìn tó rìn bíi previous marriage ọkọ kọ ni ọkọ kúmọ lórí ni tíyàwó tó wà ní wá ń páyà yìí pé fáwọn ìdí kan báyìí báyìí òun máa fẹ́ sátẹ́ǹtì báyìí mi rò pé tí pọ̀ jù ṣùgbọ́n ká sì báyọ̀ ọlọ́run ọba ṣe nǹkan tí mò ń sọ nìyẹn wàláhùn àlà. question number okay um, mo ti ṣe announcement nípa ọ̀rọ̀ hajj that's the end today. so ẹ jọ̀wọ́ fáwọn tó ọba mọ̀ sunday tó bá tẹ̀lé environmental saturday a kì í sábà ṣe halkọ so ó di two weeks time ká tó tún pàdé fáwọn tó bá fẹ́ rí mi between now and uh, zuhu toritolong kí sista basira bá wà rán mo fẹ́ rí wọn basira abdulkareem i want to see her please aleykum salaam wa rahmatulah uh, ah, ok ẹ sáré bèrè. àwọn ní nọmba ten láti ìtì mi ìdálóhùn bísímìlà. a ah, tó bá generation máa pẹ́ <laughs> torí àwọn tí mo fẹ́ rí mi. yes. naam. Thank 妈妈出生的，我们这样，我不认识你，我不明白了。tọkùnrin bá lóun ò fẹ́ rí bàbá ìyàwó òun nílé àwọn ṣáṣẹ ẹ débẹ̀ ṣáṣẹ ẹ bá débẹ̀ ṣó tó nǹkan tóbìnrin lè fi sọ yí pé kó tó òun sílẹ̀. ẹ jẹ́ kí n lọ gbàdáhùn ẹ̀ wá ṣẹgbọ́n mù. كرم نتواقع in two إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله